وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́wọ́n ọba ọpẹ́ni fún ọlọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó gba ọlọ́run bá ti adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní àǹfààní láti tún pàdé ní ṣálkọ̀ wa títí èmi kọ́lọ́run bá kó má ṣe ìgbà ọpẹ́ nìkankan wa gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọ̀rọ̀ ànábíwa muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé mashtama qawmun fi bayti min buyutillah يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn kò ní kójọ sílé ọlọ́wọ́n ọba àlékè ọlá kí wọ́n máa ka tírà ọlọ́wọ́n ọba wọ́n wá ń ṣàlàyé ìtumọ̀ ẹ̀ fúnra wọn illa nazalata alayhi musakina àyàfi kí ìfàyàbalẹ̀ kó sọ̀kalẹ̀ lé wọn lórí. wa ghashiyatuhum rahma ìkẹ́ ọlọ́wọ́n ọba abo wọn dáru dáru wa malaika àwọn màláìka aláàánú wọn arọ kiri ká wọn bákan náà wa fi man inda ọlọ́wọ́ a sì máa dárúkọ wọn a máa rántí wọn ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń lọ́dọ̀ ọlọ́run ìyẹn náà ni àwọn ọlọ́run máa sọ fún màláíkà pé ṣe rí pé lágbájá náà wá tàmẹ̀dù náà wá kí ló dé tí gbogbo wọn fi wá tí wọ́n fi kó jọ torí tèmi ọlọ́run ọba àlékè ọlá ni o torí tèmi ọlọ́run ọba ni gbogbo wọn ṣe kó jọ kọ́lọ́ọ̀ba kó má ṣe gbádùn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ọ̀ba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìmá gbọ́rọ̀ ọlọ́run ọba ó ṣe pàtàkì nínú gbèsè ayé mùsùlùmí ká máa gbọ́rọ̀ ọlọ́run ká máa sọ̀rọ̀ ọlọ́run ọba gbogbogba tí ọ̀rọ̀ ọlọ́run ọba bá ti ń lọ lórí ilẹ̀ ìgbésí ayé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa lọ ní mẹ̀lọmẹ̀lọ gbogbogba tó bá ti di wípé a máa sọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ a máa gbọ́rọ̀ ọlọ́run ọba mọ́ ilé ayé ti dojúrú nìyẹn o kọ́lọ̀ ọba kó má jẹ́ kí ilé ayé ẹnìkọ̀ọ̀kan wá dojúrú kọ́lọ̀ kó jẹ́ kí ó dáfẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bá sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní palitakun minkum ummatun ọlọ́run bá ní ẹ káwọn kan wà láàrin yín o àwọn kan ìjọ kan tó jẹ́ wípé kí ni a máa ṣe òun náà ni wọ́n a máa pàṣẹ dáadáa fáwọn èèyàn wàtẹnhàwùnà ànil munkar wọ́n sì máa kọ aburú wàtúmínúnà bìlà àwọn náà sì máa gbọ́ náà bá gbọ́ kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́lẹ́yìn mùsùlùmí lẹ́ dáa jùlọ kí ló fà tẹ́ fi ẹ máa ń pàṣẹ dáadáa ẹ máa ń kọ aburú ẹ̀sùn tún ní ìgbàgbọ́ àwọn tó yàtọ̀ sí yín a lè rínú wọn àwọn táwọn náà máa ń pàṣẹ dáadáa tí wọ́n sì máa ń kọ aburú ṣùgbọ́n wọn ní ìgbàgbọ́ téèyàn bá ti ti ní ìgbàgbọ́ jọmọ́ gbogbo téèyàn bá ṣe níṣẹ́ ọlọ́run bá lékè ọlọ́run ní ìgbà ọlọ́run ni wà kọ́dímùnà ìlàmà àmìlú min amal fàjàláhù àbá amansúrọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí iṣẹ́ tí wọ́n ṣe apùdànù bí èlùbọ́ ni torí pé kí ni wọn gbọ́ náà bá gbọ́ nínú májẹ̀mú tọ́lọ́ fi ń gbaṣẹ́ ẹni òun náà ní kéèyàn jẹ́ tó nígbàgbọ́ ọba àlékeọlá kọ́lọ́n ọba kó má ṣe jẹ́ ká lè ọba gbọ́ kọ́lọ́n kó fi wá ṣe dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ nínú eléyìí tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tẹ́lẹ̀ jẹ́ bí ọ̀sẹ̀ karùn-ún òun am ìpèpè gbogbogbò tí àwọn àfẹ́sìn tí wọ́n fi ń pè mí tí wọ́n ń pè ìwọ náà tí wọ́n ń pè gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ min ulamahi baladillahi laharam láti ọ̀dọ̀ àwọn àfẹ́sìn láti ilé ọlọ́wọ́n ọba tí ń jẹ́ baladullah ìyẹn ní ilé ọlọ́wọ́n ọba alharam ilé ọlọ́wọ́n tó jẹ́ ilé ọ̀wọ̀ wọ́n ń pè wá sí àkíyèsí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àdìsọ́kàn wọ́n ń pè wá sí àkíyèsí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ọ́nì wa báwo ló ṣe yẹ kí gbàgbọ́ wa ṣe rí a dẹ̀ ti sọ fún wa pé tírà yìí àwọn nǹkan tó kó sínú wọ́n jẹ́ nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ń sọ nípa kí ló gbọ́dọ̀ jẹ́ ìbálòpọ̀ ìbáṣepọ̀ láàrin àwa àti ọlọ́run ọba ọba tó dá wa ìbáṣepọ̀ tó wà láàrin àwa àtọ́lọ́run ó gbọ́dọ̀ jẹ́ ìbáṣepọ̀ tó dáa kó jẹ́ ìbáṣepọ̀ tá a gbé lórí ímọ́nì a ṣàlàyé lórí eléyìí lẹ́kùnrẹ́rẹ́ nípa apá gbọ́dọ̀ jẹ́ tó gbọ́ náà bá gbọ́ pẹ̀lú tawhid ká ní ọ̀kan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì ńgbà tá a bá ti gbọ́ náà ń gbọ́ a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ìlànà ẹbọ nínú àwọn nǹkan tí wọ́n wá ṣàlàyé fún wa àṣàfáàtú wàtàwásùl òun náà ni ìmá ṣìpẹ̀ àti ìmá fi nǹkan ṣe àgàtà pé tí a bá fẹ́ ṣìpẹ̀ kí ni ẹ̀kọ́ tí ìṣìpẹ̀ tó kó sínú àti ọ̀nà tó pín sí ìṣìpẹ̀ eléyìí tó jẹ́ wípé ó bá òfin mu àti eléyìí tí ó bá òfin mu méjèèjì náà la ṣe lálàyé fún wa bákan náà ni àtàwásùl tí a bá fẹ́ fi nǹkan ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run pé kọ́nà ọba lè gbàdúrà wa kí làwọn eléyìí tí a lè lò gbogbo ẹ̀ náà ni a ṣe lálàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ kọ́nà ọba kó má ṣe jẹ́ kó yé wa. bákan náà àwọn tawasul eléyìí tó jẹ́ wípé kò dáa a ṣàlàyé ẹ̀ àwọn yìí tá a dẹ̀ lè lò gẹ́gẹ́ bí kéèyàn fi ṣe olóore téèyàn ṣe kéèyàn fi bẹ ọlọ́run ọba kéèyàn fi ímọ́nì téèyàn ní kéèyàn fi bẹ ọlọ́run gbogbo eléyìí náà ni a ti ṣe ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kọ́lọ̀ọ̀bá kó má ṣe jẹ́ kó yé wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí a sọ òun náà ni tó gbọ́dọ̀ jẹ́ ìbáṣepọ̀ láàrin àwa àti ànábì ọlọ́run ọba a dẹ̀ sọ fún wa ipò wo ni ànábì wà ipò wo ni a gbọ́dọ̀ fi ànábì sí sallallahu alayhi wa sallam ipò tánọ́bì sì wà òun náà ni abdul òun náà ni pé ẹrú ni ànábì o sallallahu alayhi wa sallam kò kì í ṣe laysa ilahan ànábì sallallahu alayhi wa sallam kì í ṣe ọlọ́run kò sì kì í ṣe ọmọ ọlọ́run ọba abdul ẹrú ọlọ́run ọba ni o nàbíyún ó ti di ànábì wa rasulun ó sì jẹ́ ntọ́nà ọba rán ursila ila kaafati alalamin. Al ọlọ́run bá rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo ayé pátápátá insu walijin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànábì jíṣẹ́ fún wọn àwọn àlùjọ̀nú ànábì jíṣẹ́ fún wọn sallallahu alayhi wa sallam kul uhiya ilayya annahu istama'a nafarun minal sọ pé àwọn apá kan nínú àwọn àlùjọ̀nù níbi táwọn ibi ti ń kéwú tó ń ṣe wáàsí tó ń ka ọ̀rọ̀ lọ́hùn àwọn náà wá yastami'una al-Qur'an nígbà wá kí ni wọ́n wá ṣe jọmọ́ wọ́n wá gbọ́ Qur'an falamma hadaruhu qalu ansitu nígbà tí wọ́n dé wọ́n wá ń sọ fára wọn àwọn tó ń pariwo pé ẹ dákẹ́ ẹ dákẹ́ ọ̀rọ̀ ọba ló ń ka yìí fàlámà kúdíyà nígbà tó ka ọ̀rọ̀ náà ọba tán wàláwù ilà kọ́ọ̀mìhìn mùndìrín àwọn àlùjọ̀nù tó wá gbọ́ wá sí i wọ́n wá kú ànábì wọn lẹ́yìn táwọn náà lọ wọn wọ́n sọ fáwọn èèyàn wọn pé ni àgbọ̀ tíra kan tíra kan o unzila min ba'di Musa ẹ̀yìn ìgbà tí Musa dé ẹ̀yìn ìgbà tí Musa lọ tán lọ́lọ́ ọba sọ tíra yìí kalẹ̀ musaddiqan lima bayna yadayhi tíra yìí ó ń ṣàlàyé àwọn nǹkan tó wà nù Taura tó wà nù Injil níbí àwọn afa sọ pé àwọn àlùjọ̀nù ẹ̀mí wọn máa ń gùn ẹ wo láàrin ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí ànábì Ìsá alayhi salam àwọn ànábì tó wà láàrin wọn wọ́n pọ̀ láàrin ànábì sallallahu alayhi wa sallam sí Musa nínú wọn ni Ìsá ọdún tó wá wà láàrin Ìsá sí ìgbà tó lọ́ọ́ bá gbé ànábì sallallahu alayhi dìde kò dín ní five hundred years lẹ́yìn ìgbà tí Ìsá ti lọ kánọ́bì tó dé sallallahu alayhi ẹ̀rí pé bc tó máa ń kà wọ́n fi ìsá àbí lọ́ fi ń kà ìgbésí ayé ẹ̀ ni ìjìrá tó ń kà wọ́n fi ìjìrá ànábì sallallahu alaihi wasallam ń kà tẹ́ bá wá wo ìjìrá ẹ̀rí pé léde ń sè ó di fourteen forty kọ́lá wa yìí àbí adẹ̀wà ní two thousand and nineteen tẹ́ bá wo fourteen forty àti two thousand and nineteen kí ni ìyàtọ̀ ẹ̀. Naam rárá a two thousand a dẹ̀ one thousand four that is six hundred ṣé o ti yé so five hundred ohun tí ò dé ní five hundred years half eh, millennium ló wà láàrin anabi sallallahu alaihi wasallam àti Isa ọdún tó wá wà láàrin Isa àti Musa náà pọ̀ ẹ wá wo àlùjọ lóye wá ń sọ̀rọ̀ wípé kìtàbán unzila min ba'di Musa tíra kan tó sọ̀ kalẹ̀ lẹ́yìn Musa ni ó túmọ̀ sí pé àwọn àlùjọ lóyè ńkọ́ wọ́n wà láyé nígbà yẹ Musa ẹ̀mí tí wọ́n máa ń gún ju ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ kìtàbá unzila min ba'di Musa lẹ́yìn ìgbà tí Musa lọ tán náà tó sọ tíra ìkalẹ̀ ìyẹn sọ fún wa wípé àwọn tí wọ́n jí àlùjọ nù iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam ń bí ọ̀dọ̀ wọn báwo la ṣe máa wá bá ànábì lò sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ gbà pé afdọ́lù kọ́lìkìlà nínú gbogbo ẹ̀dá tọ́lọ́ ọba dá ẹni tó dáa jùlọ nù wọn lànàbì sallallahu alaihi wasallam ọlọ́run sì sọ fún wa bóò la ṣe máa bá nàbì lò ta'atuhu fima amara a gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ànàbì sallallahu alaihi wasallam gbogbo tó bá pa wá láṣẹ gbogbo àṣẹ tá ànàbì sallallahu alaihi wasallam bá pa wá a gbọ́dọ̀ wàṣìnàbùmọ̀ náà àìníhùwà zẹ́jàrọ̀ gbogbo nta lọ́bí bá ti kọ̀ fún wa alaihi wasallam a gbọ́dọ̀ jìnnà sí wa alla yu'badu Allah illa bima shara'a tàbá wa fẹ́ sin lọ́hùn ohun tá lọ́bí pàṣẹ la máa fi sin lọ́hùn gbogbo nta fẹ́ fi sin ó gbọ́dọ̀ wà lórí wa alaihi ìyẹn ló máa jẹ́ eléyìí jẹ́ nínú àwọn nǹkan tá a ti ṣàlàyé fún wa nínú àwọn nǹkan tí àwa sọta ló fi ṣì kẹta nínú tírà òun náà ni ìbáṣepọ̀ láàárín àwa tá a jẹ́ mùsùlùmí síra wa báwo la ṣe fẹ́ bára wa lò tá a bá wá bára wa lò pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí àwọn ìlànà mẹ́tẹ̀ẹ̀ta ìta bá mójútó kí lè so tá a máa rí èso náà ní àlùjọ náà kọ́lọ̀ má ṣe jẹ́ ká wà àlùjọ náà kọ́lọ̀ má jẹ́ ká wọ náà kọ́lọ̀ má jẹ́ ká tọ́nà wò torí àwọn kan náà àwọn mùsùlùmí atọ́nà wò látara ẹ̀ṣẹ̀ ẹni tó mutí fàpẹrẹ tí ọlọ́run bá fẹ́ kó tó wà àlùjọ náà àkọ́kọ́ wọ náà kọ́lọ̀ má jẹ́ ká wọ náà ẹni tó ń ta tẹ́tẹ́ tó jẹ́ mùsùlùmí tọ́lọ́run bá fẹ́ àkọ́kọ́ lọ jẹ̀yà tẹ́tẹ́ tó ta yẹn nínú náà ẹni tó ń ṣe ṣìnà akọ́kọ́ jẹ ìyà ná ìyà ṣìnà nínú ná àyàfi tọ́lọ́n bá fẹ́ torí ẹni tọ́lọ́n bá fẹ́ ọlọ́ àforíjì látara ìgbàgbọ́ tó ní ìyẹn jẹ́ nu ọlá tó wà fún ìgbàgbọ́ gẹ́gẹ́ bá nọ́bí sọ̀rọ̀ àlùwàsálà ṣe sọ fún Abudar tó sọ fún wípé ẹnikẹ́ni tó bá jẹ́rìí pọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo ló tọ́ka jọ́sìn fún tó sì ń sin ọlọ́run lóhun nìkan tí ò sí nǹkan míì lẹ́yìn ẹ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ máa wà lùjọ́ náà àbúzárì wa bí ànábì pé à tó bá wá ṣe ṣìnà ńkọ́ tó sì ń jalè àbó mutí ànábì ní kò bá ṣe gbogbo ilé àwọn àlùjọ náà sọ àbá ìtumù pé ànábì ló máa wà àlùjọ náà kódà kó má fẹ́ bẹ́ẹ̀ fa àálù lima yurid ohun tó bá wọn náà bá lọ lọ́wọ́ bá máa ń ṣe kọ́lọ̀ kó má ṣe ìdára tó dáa pẹ̀lẹ́ nìkankan wa abẹ́ náà kó wà nú ààrẹ pé kó kọ̀ tí ẹ̀wò wá ṣòṣò pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àforíjì ẹ̀ṣẹ̀ ṣá máa lọ àlùjọ náà kó máa lọ gbádùn irú ẹ̀ nìkan náà ń ṣe fún wa irú ẹ̀ náà ń ṣe fún wa torí pé ohun tá a mọ̀ ní tó dájú gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni pé àwọn èèyàn kan á wọ náà àwọn kan á wà àlùjọ náà ọlọ́run ní fàríkùn fìlìjánná ti wà fàríkùn fi sàír ọlọ́run ní tó bá di lọ́rùn àwọn kan máa wà ní àlùjọ náà àwọn kan á sì wà nínú náà tó ń jó fọfọ́n kọ́lọ́ má jẹ́ ká wọ náà oníkálukú wa gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹni tó fẹ́ wà lùjọ́ náà jọmọ́ àṣiṣẹ́ o ẹni tó sì fẹ́ wọ́ná òun náà ṣiṣẹ́ ṣé ṣìnà wa rọrùn ẹ̀mẹ́ pé wàhálà ń ṣìnà ni ṣé ṣìnà wa jẹ́ ohun tó easy ni kò easy ṣé ẹ̀mẹ́ pé iṣẹ́ ọmọ náà nìyẹn tó ń ṣe náà máa dààmú ẹni tó mutí ṣọ́tí wa jẹ́ nǹkan re ni ọtí akóbá liver akóbá kidney akóbá làákàyè akóbá làáfíà á dàgbé sí ayé ẹ̀rù gbogbo owó tó yẹ kó ná fáwọn ẹbí ẹnu ilé á ti fi mutí ṣé tẹ́tẹ́ wà nù tó dáa ni nígbà téèyàn bá gbowó oṣù tàì gbowó oṣù tó gbalé tẹ́tẹ́ lọ tó búlò gbogbo ẹ̀ wọ́n wá máa lé àwọn ọmọ wálé láti skul gbogbo gbà ṣe mẹ́pẹ́ embarrassment nìyẹn kí wá ló gé níbi tẹ́tẹ́ jọmọ ẹ ti rí èèyàn kan rí tó wá sọ pé ah tẹ́tẹ́ ni bàbá yẹn ta tó fi kọ́lé o ah mọ́tò tó ti ẹ̀rà tó lò ah ó lo mọ́tò yẹn dáadáa tẹ́tẹ́ ló ta rárá bí ọba ta tẹ́tẹ́ kọ́lé jọmọ bọ́lọ́n bá fi àgbè tàgbẹ̀yẹ ni àbí kó parun ẹni tó mọ wá sóríire di nǹkan yẹn ní oríire táwa ọmọ wò mélòó ni wọ́n béèyàn mẹ́wàá bá lọ ta tẹ́tẹ́ téèyàn kan bá jẹ́ nu àwọn mẹ́sàn-án nínú owó àwọn mẹ́sàn-án yẹn ni wọ́n á gbàjọ tí wọ́n á yọ díẹ̀ fóun bẹ́ẹ̀ àwọn tó dá tẹ́tẹ́ yẹn lẹ̀ á sì ṣe kí ni wọ́n á kó yòókù sápò torí pé tẹ́tẹ́ ọ̀nà ìmájí owó àwọn èèyàn ní ọ̀nà ẹ̀tọ́ ni but wọ́n take advantage pé òṣì wà àtojúkòkòrò torí tó máa ń jẹ́ kéèyàn ta tẹ́tẹ́ nìyẹn òṣì àtòjú kòkòrò kọ́lọ́ máa ṣe là wá ń bẹ̀. tí a bá ti mójú táwọn nǹkan yìí a máa là wá ju ọlọ́wọ́n ọba. eléyìí tí a wá ń sọ̀rọ̀ lé lórí láti ọ̀sẹ̀ tó kọjá òun náà ni tó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàárín àwa ara wa. níwà pa wípé a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lọ́sẹ̀ tó kọjá ẹni tó bá jẹ́ mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí nínú ojúṣe tó ní sí i òun náà ni kó gbọ́dọ̀ ṣọ́ra mintek fírì yìí níbi ìmá pé ọmọ yẹ́ mùsùlùmí ní kèfèrí torí pàdánù sallallahu alaihi wasallam sọ fún wa wípé man qala li akhihi muslimu ya káfíràn téèyàn kan bá wu ọmọ yẹ́ mùsùlùmí tó wá sọ pé ìwọ kèfèrí faqad ba'a bihi ahaduhuma ó lè yàn nu wọn ó ti kó sínú kúfúrú o tó bá jẹ́ pé bó ṣe sọ yẹn kèfèrí ẹni yẹn ti ṣe kèfèrí tòótọ́ a máa jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá lọ jẹ́ bẹ́ẹ̀ nínú tí máa ń sọ̀yọ̀ ní kèfèrí òun náà ní kéèyàn máa pe mùsùlùmí ń kèfèrí so eléyìí la ṣàlàyé lórí dáadáa ní ọ̀sẹ̀ tó kọjá eléyìí tí àwa mẹ́nubà tí a máa bẹ̀rẹ̀ láti ibẹ̀ lénìí òun náà ni a sọ fún wa wípé gbogbo nǹkan tí tírà kó sínú pọ́ìntì tó wà ń bẹ̀ jẹ́ seventeen a ti wà ní orí twelve eléyìí tá a máa fi tẹ̀síwájú lénìí òun náà ni tó ní ṣe pẹ̀lú nọmba thirteen wọ́n sọ ń bẹ̀ wípé wàl amúru bil ma'ruf wà náhayò anil munkar alama já àtìlẹ́hìn shari'atu wajibun. wọ́n ní ká pàṣẹ dáadáa ká sì máa kọ aburú gẹ́gẹ́ bó ṣe wá nínú sharia islam ọ̀rọ̀ yan ni. ẹ pé wọ́n fi kọ́ ìdù sí wọ́n fi condition sí. Si wọ́n ní ká pàṣẹ dáadáa ká kọ aburú ọ̀ràn yan ni ìdájọ́ àkọ́kọ́ nìyẹn pé ká pàṣẹ dáadáa ká kọ aburú kí ni ìdájọ́ ẹ̀ ọ̀ràn yan ni lórí gbogbo wa. báwo la ṣe máa wá ṣe methodology wo la máa fi pe àwọn èèyàn alàmàjá àtìlíhì àṣẹríàtù a máa wà níbàámu bí ṣẹ̀ríà ṣe ní ká ṣe so tá a bá fẹ́ pàṣẹ dáadáa máa pé bóò ní ṣẹ̀ríà ṣe ní kí n pàṣẹ dáadáa bóò lẹ́sìn ṣe ní pàṣẹ dáadáa tá a bá sì fẹ́ kọ aburú a máa wo pé bóò lẹ́sìn ṣe ní kí n kọ aburú eléyìí di àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé aṣọ kọ́lọ̀ ọba kó má ṣe ìṣù ẹnì kankan wa. ní àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí pé ká pàṣẹ dáadáa ká kọ aburú bó ṣe jẹ́ ọ̀ranyàn ẹ rí àwọn nǹkan tí ká pàṣẹ dáadáa ká sì kọ aburú ìkó sínú àwọn nǹkan tó kó sínú pọ̀ àkọ́kọ́ ni wípé al'amuru bil ma'ruf wa nahyu anil munkar mimma yatamayyazu bihi hadha din nínú tó jẹ́ kí islam yàtọ̀ sí ẹ̀sìn tó kù nìyẹn ẹ̀sìn islam a máa ń pàṣẹ a sì máa ń kọ àwọn ẹ̀sìn míì àwọn ìlànà míì àwọn ẹlòmíì máa ń pàṣẹ dáadáa tó bá rí nǹkan dáadáa wá sọ fún àwọn èèyàn pé kán ṣe ṣùgbọ́n àwọn ò ní kọ aburú àwọn ẹlòmíì ní aburú làwọn máa ń kọ wọn kì í pàṣẹ dáadáa eléyìí ò ṣe lára Islam tá a bá ti ń kọ aburú a tún máa pàṣẹ dáadáa tá a bá ti ń pàṣẹ dáadáa a máa kọ aburú ìyẹn ni tí Islam mú wa ìyẹn dẹ̀ ni tó pé ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́run lẹ́yìn níjọ tó dáa jùlọ tá a gbé dìde fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn oríṣiríṣi àwọn èèyàn láti gbé dìde sẹ́yìn tí wọ́n máa ń yapa tí wọ́n sì máa ń jàǹbá ohun tá a gbélé wọn lọ́wọ́ tàmùrúnà bíi màrúf ọlọ́run nínú nǹkan àkọ́kọ́ tẹ̀ ń ṣe tẹ̀ fi tó fi jẹ́ pẹ́ yìí lẹ dáa jùlọ tẹ́ ẹ̀ bá ti wá ṣe àwọn nǹkan yẹn mọ́ à ipò pẹ́ dáa jùlọ yẹn ẹ̀ ní rí mọ́ àkọ́kọ́ ẹ máa ń pàṣẹ dáadáa wata ánìlímúnkàr ẹ sì máa ń kọ aburú wàtúmínúnà bìlá ẹ tún wá ní ìgbàgbọ́. wàláwù àmàna ahlul awon ọlọ́run fun tira tọ́lọ́ fún tíra ṣáájú yìí ni làkàna khayran lahum kò bá dáa fún wọn o kò bá máa lóore fún wọn o. àwọn náà ma ń pàṣẹ dáadáa wọ́n sì máa ń kọ aburú wọ́n lè sọ fún yọ pé ọmọ ẹ máa wí ọ̀rọ̀ dáadáa lẹ́nu wọ́n sì máa ń kọ aburú wọ́n lè sọ fún ọ̀yàn pé ẹ má mutí ẹ má ṣe ṣì náà ṣùgbọ́n bo ni wọ́n ti kùnù níbi ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn ò rí bó ṣe yẹ kó rí ma qadarullaha haqqa qadri ibi tó yẹ kó fọlọ́wọ́n ọba sí wọn ò fọlọ́wọ́n ọba síbẹ̀ ibo la máa ń fi ọlọ́wọ́n ọba sí àkọ́kọ́ fọlọ́wọ́n síbi ìjọ kan ṣoṣo ẹ̀ bọ́ ẹyọ kan ṣoṣo ni òun la gbọ́dọ̀ jọ́sìn fún nínú bí tá à ń fi ọlọ́run ọba sí kàmọ́lù tọ́ àtìyí a gbọ́dọ̀ sọ̀mìtì fọ́nà ọba tó tálè ká máa gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo tó bá ti sọ fún wa la gbọ́dọ̀ ṣe tó bá pa wá láṣẹ gbogbo tó bá ti kọ̀ fún wa a gbọ́dọ̀ jìnnà sí eléyìí jẹ́ àwọn nǹkan tí èèyàn fi ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba àdìkẹ́ ọlá ibi táwọn èèyàn ti fẹ́ẹ̀lì nìyẹn o tí wọ́n fi pàdánù níwájú ọlọ́run ọba àníkíọ́lá ọlọ́run ní lóyìnà lẹ́dínà káfàrú mímbà ní israel ọlọ́run nínú àwọn ọmọ israẹli ọlọ́run bá ṣẹ́bi lé àwọn kan àwọn tí wọ́n ṣe kèfèrí nínú wọn. ala lisani dawud lórí àwọn ànábì dawud wa Isa mariam Isa náà ọmọ mariam òun náà ṣẹ́bi láwọn ọmọ israẹli kí ló fà á ذلك بما عصوا لا ترى tí wọ́n máa ń ṣe sáwọn ànábì ọlọ́run wọ́n ń gbọ́ràn sáwọn ànábì ọlọ́run lẹ́nu látara bẹ́ẹ̀ wọ́n gbèpè lẹ́nu Dawud wọ́n gbèpè lẹ́nu Isa alayhi salam wakanu ya'tadun wọ́n sì máa ń kọjá àlà nígbà ọlọ́run sọ fún wọn pé la ta'adu fi sabt ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ dẹ́dẹ́ ń jọ sátọ̀dé o. àbí ọlọ́run ní ẹ gbọ́dọ̀ dédé jọ sátọ̀dẹ̀ kí ló ṣe wọ́n ṣe tọ́ lọ́ọ̀ ní ṣe. wákàlù táwọn ànábì ọlọ́run bá bá sọ̀rọ̀ fún wọn lè wo ṣùṣù pé wọ́n yóò ń ọba. ọlọ́run dojú ọ̀rọ̀ káwọn ọmọ ó ní ànábì ọlọ́run ẹ máa ń ọlọ́run bá sọ wípé kò tọ́ síbẹ̀ o ohun tó jẹ́ káwọn ẹni gbé pè àkọ́kọ́ wọ́n máa ń yapa àwọn ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń kọjá àlà ọlọ́run ní kò tọ́ síbẹ̀ o kánú láyàtànà haúnà àmúnkarín fàálù ọlọ́run ní wọn ò ní máa kọ́ aburú kan báyìí àyàfi kó jẹ́ pàwọn gọ́gọ́ ń ṣe tó bá ń sọ fún ọ̀yàn pé ẹ má ṣe gbẹ́ ẹ má ṣe àwo àwọn lè ní àkọ́kọ́ tẹ máa bá ń bẹ̀ bóun ló ṣe máa wá rọrùn ṣé mẹ́kó ń tà ń sọ fáwọn èèyàn ni pé ó ẹ má dá òjàre nígbà téèyàn bá ń sọ fún ọ̀yàn pé ẹ má ṣe ṣìná o ẹ má ṣe ṣìná o bó ṣe wá ń sọ̀rọ̀ fún wọn tán pé ẹ má ṣe ṣìná báyìí òtẹ́ẹ̀lì lòun náà gbà lọ àwọn èèyàn sì ń rí wọ́n á máa wò ká ṣé ẹni tó ní a má ṣe ṣìná ń sìn òun náà kọ́ ni ni ẹni tó ní káwọn yan ẹ má ṣe ẹbọ sọ́lọ́wọ́ ọlọ́wọ́ ò nífẹ̀ẹ́ bọ́ ọ ẹ má ṣe bọ́ ọ bó ṣe ń sọ fún ọ̀yọ́ pé kọ́ má ṣe bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó máa rí ó gba ìdí ẹbọ lọ jọ̀mọ́ irú ẹni báyìí ohun tó ń sọ fáwọn èèyàn ṣó wúlò kò wúlò ló fi jẹ́ wípé ẹni tó jẹ́ mùsùlùmí tó bá ti ń sọ fún ọ̀yọ́ pé kán ṣe nǹkan jẹ́ kán máa kọ́kọ́ báwọ̀ gangan bẹ́ẹ̀ tó bá ti ń sọ fáwọn èèyàn pé kí wọ́n má ṣe nǹkan kan ìwọ ni kò jẹ́ ní àkọ́kọ́ tá a máa jìnnà sí àwọn nǹkan yẹn kọ́nà ọba àlékè ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa so ọlọ́run ní àwọn ọmọ ìsirẹ́lì tá à ń sọ yìí tán bá ti pàṣẹ dáadáa wọn ò ní ṣe tán bá dẹ̀ ń kọ aburú àwọn lẹ́ni tẹ́ máa kọ́kọ́ bá ń bẹ̀ eléyìí jẹ́ nú àwọn àdánwò tí ó bá wọn táwọn ànábì ọlọ́run ọba tí wọ́n fi ṣẹ́bi lé wọn ọlọ́run ní fàálù lábísà máa kánú yà fàálù ọlọ́run ní aburú ni táwọn ẹni yìí ṣe yìí o dárọ̀ kẹsí rọmìnì o ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wàá rí wọn yàtàwà láwùlà lẹ́dínà káfàrù àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni wọ́n máa mú lọ́rẹ̀ẹ́ àwọn tí wọ́n gbọ́ ló gbọ́ ni wọ́n máa mú lọ́rẹ̀ẹ́ ìyẹn tí wọ́n jẹ́ ọmọ ìsirẹ́lì yìí ọlọ́run ní labisa ma kọ́dàmẹ́t lahum anfusuhum ọlọ́run láburú ni tí wọ́n ti síwájú fúnra wọn o kọ́lọ́ọ̀bá kó láwa mẹ́ ìyẹn ni tí ọlọ́run bá ń sọ fún wa nípa àwọn ahlul kitab abdullahi ibn abbas radiyallahu anhu ó sọ fún wa nínú ọ̀rọ̀ alápọ̀nlé ó ní ṣe rí gbogbo ìgbà tí ọlọ́run ọba àlékiọlá tó bá ti ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìsirẹ́lì nínú alukur'an ó ní ẹ lọ mọ̀ pé ẹ̀yin mùsùlùmí lọ́lọ́wọ́ bá ń bá wí o ẹ̀yin lọ́lọ́wọ́ bá ń bá wí o àwọn nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi rí bínú ọlọ́run yẹn ọlọ́run sọ fún yín pé kẹ́yìn má ṣe kí ni kẹ́ ẹ má dé bẹ́ẹ̀ ni o tí wọ́n bá ń pàṣẹ dáadáa tí wọ́n tẹ̀lé ohun tọ́lọ́ bá ń sọ fáwa ni pé ẹ̀yin má ṣe bẹ́ẹ̀ o tí wọ́n bá ń kọ aburú tó jẹ́ pàwọn náà lè máa bá ń díẹ̀ ọlọ́run sọ fáwọn mùsùlùmí pé ẹ̀yin ẹ má ṣe kí ni ẹ má ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba àlékè ọlá kó má ṣe la ẹnìkan kan wa ọlọ́run ní yáyọ alladhina amanu ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo lima taquluna ma la taf'alun kí ló dé tẹ́ ẹ máa ń pàṣẹ tẹ́ ẹ kì í tẹ̀lé lima taquluna ma la taf'alun kí ló dé tẹ́ ẹ máa ń sọ fún ọ̀yàn pé kán ṣe nǹkan kan tẹ́yìn náà kì í ṣe é kabura maqtan inda Allahi an taqulu ma la taf'alun ọlọ́run lílé yìí ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú ọlọ́run ọba o pé kéèyàn máa pàṣẹ fáwọn èèyàn kàwárí pàṣẹ tó ń pa wọ́n yẹn òun náà ṣe kí ni kò ṣe sọ ọlọ́run bá fẹ́ kí á gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí ká jìnà sí irú àwọn nǹkan báyìí kọ́lọ́run fi wá ṣe kóńgẹ́ dáadáa ní àyè ó ń sọ̀rọ̀ àwa mùsùlùmí ó ní atamuruna nasa bilibirri wàtànsáwùnà ànfúsàkùm wà antum tatluna likitab afala ta'qilun ọlọ́run ní ṣe ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ máa sọ fún èèyàn pé kán ṣe dáadáa wàtànsáwùnà ànfúsàkùm wà antum tatluna likitab afala ta'qilun ẹ̀ ń ka tírà ọlọ́run gbogbo tẹ wá ń kà ń bẹ̀ ẹ wá ń sọ fáwọn ẹlòmíín pé ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa o ẹ̀yin fúnra yín gan wá nì ẹ ṣe àwọn nǹkan yìí ọlọ́run ní ṣe ẹ ṣe làákàyè ni so kọ́lọ̀ ọba kó ṣe wá ní ẹ tí a ṣe làákàyè o kọ́lọ̀ ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa àti àwọn bòmíì nínú àyà ọlọ́run ọba tí ọlọ́run ọba ti ń pè wá sí ọlọ́run ní wàmán ahsan qawlan mimman da'a ila Allahi wa amila saliha ọlọ́run ní talẹ̀ tó ń dáa jùlọ nínú gbogbo ẹni tí máa ń pèpè tó wá dá eh, man ahsana qawlan mimman da'a ila Allah ọlọ́run ní ṣé èèyàn kan wà ní tó dáa tó àwọn ẹni tó jẹ́ wípé wọ́n ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba wa amila saliha bí wọ́n ṣe wá ń pèpè sójú ọ̀nà ọlọ́run yìí wọ́n tún wá ń ṣe dáadáa gbogbo tó bá ní káwọn èèyàn máa ṣe àwọn náà ń ṣe èyí tó bá ní káwọn èèyàn máa ṣe àwọn náà ń gbìyànjú láti rí i pé àwọn jìnnà sí i wàkọ́ọ̀lá ìnáni mínàlì mùsùlùmí wọ́n sì máa ń sọ wípé dájúdájú àwa gbàfà fún ọlọ́wọ́n ọba àlékiọlá kọ́lọ́n ọba kó jọ kó jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká lè máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba gbogbo tọ́lọ̀ ń pa wá láṣẹ kọ́lọ̀ jẹ́ ká lè máa tẹ̀lé èyí tọ́lọ̀ bá kọ̀ fún wa láburú kọ́lọ̀ bá kó jẹ́ ká lè máa jìnà sí i so ìyẹn jẹ́nu ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lékè ọlá nípa pé mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé à ń sá fún aburú nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lékè ọlá ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa ànábìwa Shu'aib nínú súratu Hud ọlọ́wọ́n ní kọ́ọ̀lù ọlọ́run ní àwọn ọ̀yọ́ ṣùáì wọ́n sọ fún un pé yá ṣùáì ìrẹ ṣùáì àsọ̀látùka tàmúrùka ànátùrùka mà ya'budu àbáúnà ṣé irun tó ń kí ẹ̀rí pé irun kí lọ́nà ọba sọ ń parun ó ní inna salata tanha anil fahshahi ọlọ́run nírun kíkí ó máa ń kọ̀ fún ní ìwà burúkú ìwà tí ó dáa kò ń ṣe nígbà tí ànábì dé nìkan sallallahu alaihi wasallam ẹ wo táwọn èèyàn sọ fún ṣùháì wọ́n ní yá ṣùháì asọ̀látùkà tààmúrùkà ànátùrùkà máa yá àbùdù àbàúnà ṣé ìrun ló ní tábà ìrun ló ní pé ká má sìn nǹkan táwọn bàbá wa ń sìn mọ́. àwọn ká má ná owó wa bó ṣe wù wá mọ́ àfi bó bá ṣe ní ká náà àwọn èèyàn sọ fún Ṣuaibu báyìí o nígbà tí wọ́n sọ fún bẹ́ẹ̀ wọ́n sọ wípé ìnàkà là á ń ta làhálì àròṣìd wọ́n ní tòótọ́ àmọ́ pé ẹni tó ní làákàyè tó ní sùúrù ni ẹ kọ́ọ̀lá yà kọ́ Ṣuaibu náà wá sọ fáwọn èèyàn pé àrò àìtùm in kuntum ala bayyinatin min warazakoni minhu rizqan hasana ẹ rí ni tó bá tiẹ̀ wá jẹ́ pé ọ̀nà tí mò ń tọ̀ yẹ ọ̀nà tó da ni tí mò ń pè sí tọ́lọ́ ń sì pèsè dáadáa fún mi. wa ma uridu an ukhalifakum ila ma nahakum anhu. èmi tẹ́ ẹ rí ohun tí mò ń pa láṣẹ mi ń fẹ́ yapa ẹ̀. irun tẹ́ ẹ rí tí mò ń kí mo ti ń sọ fẹ́yìn náà pé kẹ́ kírun èmi náà gbọ́dọ̀ máa kírun òrìṣà mo ti sọ fún yín pé gbọ́dọ̀ jọ́sìn foríṣà èmi náà gbọ́dọ̀ débẹ̀ so nígbà tó sọ gbogbo àwọn eléyìí fún wọn ó ní inni in uridu illa lislaha mastata'tu ó ní kò sí ohun tí mo fẹ́ fún yín kálámọ̀ rí yín lè dání ìdí tí mo fi ń pàṣẹ fún yín nìyẹn so tí a bá wo ibnu abbas radiyallahu anhu arákùnrin kan lọ bá ibnu abbas ó lèmi náà fẹ́ máa ṣe wáàsí gẹ́gẹ́ bá ti ṣe sọ síwájú. Si ibnu abbas ní àwọn àyà mẹ́ta tá a ti kà síwájú yẹn lọ wò àtàmùrù náà nasa bilibiri wàtànsáwùn àfúsàkùn ṣé o ṣe pé o máa ń gbàgbé ẹ̀mí ara ẹ nígbà tí wọn náà bá ń sọ fún ọ̀yàn kan ṣe nǹkan ohun tó bá sọ fún ọ̀yàn ṣó ní yapẹ̀ kó sì lọ́mọ pé nǹkan tó burú níwájú ọlọ́wọ́n ọba ni kéèyàn máa yapa ohun tí ó bá sọ arákùnrin yìí títí á òun ò pé iṣẹ́ wà lọ́rùn òun so gbogbo ẹ tó bá ń ṣe wáàsì ó gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé òun ṣọ́ àwọn nǹkan yìí kọ́lọ̀ ọba àdékè ọlá kó má ṣe fi wá ṣe kò gẹ̀ dáadáa. kama anal falah fi sọlá wa zaka wa ghairi hima gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé irun táǹkì àwẹ̀ táǹgbà zaka táǹṣe táwùbà táǹṣe oríire àṣeyege wà ń bẹ kadhalika fil amuri bil ma'rufi wa nahi anil munkar gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni oríire wà wà níbi pé ká pàṣẹ dáadáa ká sì kọ̀ aburú ẹ rí i pé ọlọ́run bá ní kí ọlá sọ pé walitakun minkum ummatun ọlọ́run ní ẹ jẹ́ káwọn kan wà láàrin yín kí ni iṣẹ́ táwọn á gbà yad'una ila al-khayr wọ́n máa pèpè sí islam wayamuruna bil ma'ruf wọ́n máa pàṣẹ dáadáa wayanhauna 'anil munkar wọ́n sì máa kọ́ aburú wa ulaika humul muflihun ọlọ́run láwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní qad aflaha al-mu'minun ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo ti ṣe kí ni wọ́n ti jèrè alladhina hum fi salatihim khashi'un àwọn tí wọ́n máa ń páyọ náà ba lórí irun wọn alladhina hum ani lahwi mu'ridun àwọn tó jẹ́ pé tí wọ́n bá ti ríbi táwọn èèyàn ti ń ṣe nǹkan aburú tí wọ́n bá ríbi táwọn èèyàn ti ń sọ̀rọ̀ aburú kí ló máa ṣe wọ́n á gbójú kú òun bẹ́ẹ̀ ni wọ́n á ṣe kí ni wọ́n á gbójú kú òun bẹ́ẹ̀ qad aflaha man tazakka ló ti ṣoríire gbogbo ẹ̀ tó bá yan zaka wa zakara isma rabbihi tí wọ́n rántí orúkọ náà ọba tí wọ́n sì ń kírun ọlọ́ni kọ́ni aflaha man zakaha ọlọ́nà ti ṣe oríire àwọn tí wọ́n bá máa ń fọ ẹ̀mí wọn mọ́ ọ̀nà oríire pọ̀ nínú ọ̀nà oríire òun náà ní kéèyàn máa pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlékíọ́lá kọ́lọ̀ ọba àlékíọ́lá kó má ṣe fi ṣe rọrùn fún wa wà ní ìsìláàmù qahimun ala da'wa ìsìláàmù tá a wá rí ohun tó bá jẹ́ ìṣẹ̀mí ìsìláàmù òun náà ní pèpè ó níbi ká máa pèpè sí òun níṣẹ̀mí ẹ̀ wàrúhù dáwà fìlmọ́nhàj tábà wá fẹ́ pèpè ìṣẹ̀mí ìpèpè ó wà níbi methodology mọ́nhàj ó gbọ́dọ̀ jẹ́ mọ́nhàjú rọ̀báàni ó gbọ́dọ̀ jẹ́ pé ìlànà tó náà bá fi ní ká pèpè la gbọ́dọ̀ fi ṣe kíni la gbọ́dọ̀ fi pèpè gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ bí pé àlámájá àtìbíhí àṣẹríà gbogbo dáwà tá a ṣe ó gbọ́dọ̀ dá lórí pé bí ṣẹ̀ríà ṣe ní ká ṣe bí ṣẹ̀ríà ṣe ní ká ṣe la gbọ́dọ̀ ṣe àwọn ọmọ yẹn lè sọ. bí ṣẹ̀rí àti ní ká ṣe la gbọ́dọ̀ ṣe ẹ rí i pé lè ní sìn ìlànà oríṣiríṣi làwọn èèyàn fi ń pèpè sẹ́sìn oníkálukú gbọ́dọ̀ wo rẹ̀ wò ohun tó bá fẹ́ fi pèpè sẹ́sìn ṣé ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa bẹ́ẹ̀ ṣé kò tako nǹkan kan nínú òfin ẹ̀sìn tó kọ́nà ọba àlékè ọlá kó fi wá ṣe kóńgẹ́ dáadáa. náà ìyẹn jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lè ní ta fẹ́ sọ ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé àwọn àfáà sọ wípé wàlẹ ẹtẹkẹdù wọn ní nínú àdìsọ́kàn wa gẹ́gẹ́ bíi mùsùlùmí tó fẹ́ bọ́nà ọba pàdé pẹ̀lú àlàáfíà tó sì fẹ́ wà lùjọ́ náà a ní àdìsọ́kàn ìkọ́mọ̀tà alhaji wàlìjihadi wàlìjúmọ̀ì wàlàyádi ma'al umara. a ní àdìsọ́kàn wípé a máa ṣe hajj wa a máa ṣe jihadi wa a máa kí jumu'a wa a máa kí rùcídì wa ma'al umara pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ àmírù wa àwọn tí wọ́n bá jẹ́ àmírù wa a máa ṣe kí ni nísìnyí fapẹ̀rẹ̀ a rí ẹ tó jẹ́ àmírù hajj ní stéètì kọ̀ọ̀kan àbí ṣó dédé gbé rẹ̀ síbẹ̀ ni ojúṣe kan nìyẹn tí ó bá di àsìkò jihad tó bá ìlànà òfin ẹ̀sìn mu ẹni tó bá di àmírù àwọn mùsùlùmí nínú ìlú a máa ṣe jihad pẹ̀lú ẹ̀ wàlíjúmọ̀ ẹni tó jẹ́ ìmọ̀ọ́mù wa a máa kí júmọ̀ pẹ̀lú ẹ̀ tó bá tún di ọjọ́ ìdí ẹni tó jẹ́ ìmọ̀ọ́mù wa a máa ké ìdì pẹ̀lú ẹ̀ àbúrọ́rọ̀ nkánú àwọn tó jẹ́ ní rẹ́nu wọn áwòfù jaron àbí èyí tó bá jẹ́ pòkì èyí tó bá jẹ́ kíni tó jẹ́ pòkì àtẹni rẹ̀ nínú ọ̀nà téèyàn lè fi jẹ́ pòkì ààrẹ ti ń parọ́ ó máa ń parọ́ ó wá jẹ́ aṣáájú wa aṣáájú ẹ̀sìn aṣáájú ayé jọmọ́ tó bá dọjọ́ júmọ́ kí ló máa ṣẹlẹ̀ àkírun lẹ́yìn ẹ̀ náà ni o tó bá di ọjọ́ ìdì àkírun lẹ́yìn ẹ̀ ni o tó bá di àsìkò jihad àṣe pẹ̀lú ẹ̀ ni o tó bá di àsìkò hajj òun ni amirul hajj àṣe pẹ̀lú ẹ̀ náà ni o àrọ́gbọ́n dá sí torí pé kí ni ẹni tó jó lórí ni ọlọ́run fi ṣàdánwò fún wa ni kí la máa ṣe a máa ṣe sùúrù ara ẹni tó jó lórí jọmọ́ àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún wa wọn ò wá ṣe ṣẹmẹ pẹ̀lú olórí yẹn bá rọ́nà fájì rọ ṣẹ́ni dáadáa ni àbẹ́ni burúkú ẹni tó jó lórí tí òṣojú ṣe ń lòlù ṣẹ́ni dáadáa ni ẹni burúkú ni àbí ṣùgbọ́n pẹ̀lú ẹ náà gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ nígbà òtijọ́ lórí wa àá máa ṣe kí ni àá máa ṣe lẹ́yìn ẹ̀ náà ni. a ìmọ̀ọ́mù wa rárá o a máa kí júmọ̀ tiwa lọ́tọ̀ ni o a jẹ́ kó kírun tiẹ̀ tán a ṣẹ̀ wá lọ kí títí wa ẹ̀yìn bí yẹn mi ní kí lẹ́yìn ẹ o ẹ wo nǹkan tá à ń sọ o àní bá rọ́ọ̀nù ẹni ire áwọ fàjìrọ àbójẹ́ ẹni burúkú àsọpọ̀ jẹ́ kèfèrí o ṣó ti yé torí ẹni tó jẹ́ kèfèrí ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ yìí báwo kèfèrí ṣe fẹ́ wọ́n lídìí wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn a rí pẹ́ ni bó ṣe jẹ́ mọ́mú mọ́ṣáláṣí ó tún jẹ́ chairman OPC ṣé OPC àti mọ́ṣáláṣí ó jọra ni abárí pé nìyí tó bá ń ṣe ọdún eégún àbí golo àbí orò wọ́n jọ ń ṣe é ni ṣẹ́mi pé rù yẹn ti yàtọ̀ àti rí kófúrù tó fojú hàn àti rí lọ́wọ́ ẹ̀ nígbà tá a ti mọ yẹn gbogbo àwọn nǹkan yìí àní lè ṣe lẹ́yìn ẹ̀ torí pé ogun tá a kà kalẹ̀ yìí ẹ̀rí pọ́rọ́ ẹ̀sìn jihad ọ̀rọ̀ ẹ̀sìn ni juma ọ̀rọ̀ ẹ̀sìn ni eid ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbọ́yé ṣẹ́rí gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ rumuzu atajamu'u wa dalil ala wahidatil ummatil muhammadiya gbogbo ẹ̀ sọ fún wa nípa ìjọ kan àwọn mùsùlùmí islam fẹ́ ká jẹ́ ọ̀kan torí tá bá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní àdúgbò kan ń ṣe fàpẹrẹ kó di ọjọ́ ìdì àwọn kan kí ìdì tí wọ́n ń bí àwọn kan kí tí wọ́n ń bí ṣàmásọpọ̀ ẹyọ kan ni wá mọ́ ẹ bí gbogbo àdúgbò yìí ṣe wà yìí júmọ̀ ẹyọ kan ló yẹ ká ní ká wà lábẹ́ àmírù kan ìmọ̀ọ̀mù kan kíbẹ̀ wá jẹ́bi tó tóbi tó lè gbà wá ládùúgbò wa yìí juma tó wà bí òní débi ten sí fifteen láti sàlẹ̀ àgọ́dọ̀ wa yìí títí débi iléèwé yẹn juma tó wà bí òní débi fifteen kí la fi ń ṣe jọmọ́ bí ìjọkan bá ti dádúgbò ń ṣe àwọn náà fẹ́ máa kí juma àti wọn náà bí èèyàn kan bá dádúgbò tó kọ́ mọ́ṣáláṣí ńlá kan lé kí làwọn náà fẹ́ ṣe àwọn náà fẹ́ máa kí juma ọ̀gọ̀rọ̀ juma tá à ń dálẹ̀ àdébùkátà sí tí ó ti yé àdébùkátà sí kò ń ṣe pa fẹ́ dálẹ̀ torí pókè o ẹ̀kọ́ ẹ̀sìn gbogbo bí wọ́n fi ń kíjú mọ́ káàkiri kò sẹ́ kọ̀ọ̀kan báyìí bẹ́ẹ̀ ẹ rí i pé ládùúgbò iná ni júmọ̀ àbòmí ẹ wò pé ṣé ìmọ̀mù wa tàgún mú ni àbó tó dùn fa ẹ ní mọ tó wá ṣe ẹ máa gbé ṣé ni ibi tẹ́ni yẹn dúró lé ní àbí látara ìsọkúsọ sórí àwọn nǹkan tó lè bí nìyẹn tá a bá ń rírun nǹkan báyẹn pé látara pé ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n o gbogbo ṣe rí yẹlẹyẹlẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ kọ́lọ́n kó gbogbo àwọn nǹkan yìí ọlọ́run bá fi kó wa jọ ni o gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run sọ fún wa nínú ummatukum ummatan wahida ọ̀nà oníṣẹ́ rí ìjọ yìí ìjọ ẹ̀yọ kan ṣo ni o ẹ̀yin mùsùlùmí ọ̀kan ṣoṣo ni o wa ana rabbukum èmi sì lọ́lọ́run yìí ìjọ àwa mùsùlùmí talento ni ọlọ́run ọba ṣé ẹ níjọ ló máa ń darí ẹ̀ àbí kọ́ ni ìjọ mùsùlùmí ta ló ń darí ẹ̀ ọlọ́wọ́n ọba ló fi jẹ́ pé tẹ bá ráwọn èèyàn kan tí wọ́n kó jọ ní méjì ní mẹ́ta tó ń sọ pé ju ẹ̀sìn ni tí ò bá ti jẹ́ pé ohun tó ń darí ẹ̀ ọlọ́wọ́n ọba ni ìjọ yìí ò ń ṣe ju ẹ̀sìn kò ń ṣe ju ẹ̀sìn torí pé ju ẹ̀sìn kí la máa darí ẹ̀jọ̀ mọ́ ọlọ́wọ́n ọba nínú tó wá jẹ́ tọ́lọ́hùn òun náà ni ànábì muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́wọ́ bá ànábì ló rán ọlọ́wọ́ sì ni wàá máa yá ń peko anil hawa in huwa illa wahyu yuha ọlọ́wọ́ ní ànábì muhammad ẹ̀rí yẹn sallallahu alayhi wa sallam máa yá ń peko anil hawa kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu in huwa illa wahyu yuha gbogbo tó bá sọ wáhìí ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá alamahu ṣẹ́ni ìdòlòkúwà ó ní tíṣà jìbìrìlì ní tíṣà gbogbo táwọn bíi mú wáyẹ jìbìrìlì ló kọ́ ta ló kọ́ jìbìrìlì allah subhanahu wa ta'ala ọlọ́run ni wa ana rabbukum èmi lọ́lọ́run ìjọ yín èmi mo ní ta sì ló lórí ìjọ wa anabi muhammad sallallahu alayhi wa sallam ó túmọ̀ sí pé gbogbo àkójọ wa ní mọ́ṣáláṣí wa ládùúgbò wa tàbá ti ń kójọ láwa méjì mẹ́ta kí la gbọ́dọ̀ máa fi darí ara wa kọ́ọ̀là lọ́hùn kọ́ọ̀là rọ̀ṣùl kọ́ọ̀là lọ́hùn kọ́ọ̀là rọ̀ṣùl la gbọ́dọ̀ máa fi darí ara wa tó bá ti wá di pàfẹ́ yanjú ọ̀rọ̀ ẹ ọ̀tọ̀ ni táwọn afa wa sọ o a sì rí ọ̀rọ̀ lọ́wọ́ bá arọ́rọ̀ òjíṣẹ́ tó clear àwa ń sọ pọ́rọ̀ afa a. Ah al-imaamu malik rahimahullah ó sọ ó wà ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam kan ó wá sọ pé kullu yukhadhu min kalamihi wa yuraddu ó ní ṣe rí gbogbo èèyàn pátápátá la lè gba ohun tó bá sọ wọlé gbogbo èèyàn pátápátá la lè tó bá sọ padà sí lẹ́nu bóyá back to the sender illa sahiba hadhal ó ní àyàfẹ́ tó wà ní sàárè yìí wà àṣàrò ìlà kọ́bùrì nàbí sallallahu alaihi wasallam ó wà nọwọ́ síbi sàárè ànábì sallallahu alaihi wasallam. bí afa kan bá sọ̀rọ̀ a lè má gbà bí mọ́mu bá sọ̀rọ̀ a lè má gbà ẹni tí a lè rìjẹ́kì ọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àwọn àfa náà máa gbà tó bá ti wà lam yuwarisu dirhama wala dinara wọn jogún owó kí ni wọ́n jogún wọ́n jogún ìmọ̀ yẹn fi kọ wa tó bá jẹ́ parí pé mọ̀tá ń sọ ó ní í ṣe pẹ̀lú kí ń sọ kí lànà bí sọ ọyàn ní ká tẹ̀lé torí kò ń ṣe wọn ọ̀rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ ni wọ́n ṣàlàyé fún ni. so àwọn nǹkan tí ọlọ́run bá sọ fún wa nìyẹn ẹlẹ́ẹ̀kejì keji ní ina ummatukum wahida ọlọ́run ní ẹ̀ẹ́rí ẹ̀yin mùsùlùmí alákọ̀ọ́kọ́ yẹn wà nù súratu alimuminun verse fifty two wà iná hadi humatuku mọ́ta wàhídá wà á nà rọ́bùkún fatakun ọlọ́run ní ọba yìí ìyẹn súratu alimuminun èmi ni kẹ́ ẹ páyà wà á ọba tí a bá fẹ́ parí ọ̀rọ̀ wa inshallah a sì máa mú àwọn ọ̀rọ̀ kan wá táwa mùsùlùmí bá fẹ́ ṣọ̀kan kí làwọn nǹkan tó lè jẹ́ ká ṣọ̀kan ìsìláàmù dárúkọ àwọn nǹkan bíi márùn sí mẹ́fà kan tó jẹ́ pé tá bá ti mójútó a máa ṣọ̀kan nínú ẹ̀mí àwọn nǹkan yìí ọlọ́run ni wàá nà fa fa'budun èmi ọlọ́run ni ẹ máa sìn ohun tó tóbi jù tó lè jẹ́ aṣọ̀kan ní tawhid ká máa sìn ọlọ́run nìkan ṣo tá bá ti rí ìyọ̀kan ló wa tó pèrè láfa tó ń dífá tó ń tẹ ọ̀pẹ̀lẹ̀ tó ń tẹ yẹ̀pẹ̀ àìrú ẹni bẹ́ẹ̀ ti yapa ṣerú ẹni yẹn la máa bá ṣọkan kò ní rọrùn torí òun ti ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hún ó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́hún so gbogbo ìjọkọ ìṣọkọ ìṣọkọ tá a bá ti ń sọ tí a bá ti lè ṣègbìyànjú wípé kó jẹ́ pé tawhid òun nìkan àkọ́kọ́ tó rinlẹ̀ sí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa kámọ́ náà náà kan ṣo ẹwọ̀rọ̀ tá a ti sọ ń pa ṣàfáà nípa tàwásùl ká máa ṣìpẹ̀ gbogbo ọ̀nà tó yẹ ká fi ṣìpẹ̀ a gbọ́dọ̀ mọ̀ èyí tí ò yẹ ká fi ṣìpẹ̀ a gbọ́dọ̀ mọ̀ tá a bá ti dúró lórí àwọn eléyìí naturally a máa ti ṣọmọ ìyá ẹlẹ́ẹ̀kejì àtàkùwà wàá nà rabbukum fàtàkùn èmi lọ́lọ́run yìí o ẹ páyà mi tá a bá ti ń páyà ọlọ́ a máa ṣọkàn ìpáyà ọlọ́ àìnípáyà wa ká owó ń tú obìnrin ń tú wa ká ipò ń tú wa ká tá a bá páyọ̀ ọlọ́run ọba ni gbogbo nǹkan yìí ò ní tú wa ká torí pọ́nà ọba tá à páyà yẹn là á ni mo fẹ́ sọ ọba pé ni ohun tó dàárín wa rú obìnrin ni so ọlọ́run ni wàá nọ̀rọ̀ bukum fatakun èmi lọ́lọ́run ọba yín páyà mi o ọlọ́run ni ọlọ́run ní gẹ́gẹ́ báyẹn yé mùsùlùmí a ṣe yín ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsí ìwọ̀ntúnwọ̀nsí la ṣe yín ẹni tí máa ń ṣe gbogbo nǹkan déédé ẹ̀ ní ṣe bídíà ẹ̀ dẹ̀ ní ṣàṣejù lórí súnà ṣé ó ti yé ẹ̀ ní ṣàṣejù lórí súnà àní ṣe tàṣádùd ibi tó yẹ ká le à á lé ń bẹ̀ ibi tó yẹ ká rọ̀ àárọ̀ ń bẹ̀ ẹ̀rí pa àwọn bòmíì wà ànábì náà lé sallallahu alaihi wasallam àwọn bòmíì wà ànábì náà rọ̀ sallallahu alaihi wasallam ibi tó bá ti lé tó bá ti mú nǹkan lé àá mú lé ibi tó bá ti dẹ̀ àá dẹ̀ ànábì sallallahu alaihi wasallam èèyàn tó ṣàlù àlà tómi ò débi gìgìrísẹ̀ wọn báyìí kí ló sọ ó ní wailun lil aqabi minan nar ó ní gbogbo ibi tá a bá fi sílẹ̀ ní gìgìrísẹ̀ báyìí tá a fọ̀ ó ní náà ni o ṣé ọ̀rọ̀ yóò lé ẹlòmíà àti ah, torí kékeré tí mi nǹkan ṣọ yẹn ọ̀rọ̀ yẹn lé àbí òle ànábì sallallahu alaihi wasallam ó ní ma asfala minal izari fàfin náà ma asfala minal ka'bayni fil izar fàfin náà minal izar ó ní gbogbo nǹkan tá a bá wọ̀ tó bá ti kọjá kókósẹ̀ ànábì níná ni ṣé ọ̀rọ̀ yẹn òle ta ló sọ́jọ́ mọ́ ṣèbá ànábì ló sọ ànábì lé mẹ́yà àbí òle ànábì lé ṣùgbọ́n àwọn ibi tá ànábì ò bá ti lé kéèyàn wò yọkan ṣoṣo sì kó ní àwọn fi síbi jẹun ó ti do níbi díà wọ́n ní kí ló dé wọ́n nítorí pé ó ń fi síbi jẹun. ànábì sallallahu alaihi wasallam máa fọwọ́ jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ni ànábì a máa fọwọ́ jẹun tó bá tún fẹ́ fọwọ́ jẹun ìka mélòó ló máa fi jẹun ìka mẹ́ta ok ẹ tó bá fi ìka márùn-ún jẹun ṣó ti ṣe bí díà rárá so a gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé tó bá ń sọ pé nǹkan kan sunna àwọn nǹkan kan wà aslan kò kì í ṣe pé sunna ni ìṣesí ànábì ni ṣó ti yé tá a bá wá fà níyàn sí pàfi ah, àìbá ànábì yìí ṣe ṣó ti yé àwọn nǹkan kan wà nǹkan àdámọ́ ni so kọ́ náà ọba kó ṣàánú wa so ibi tánábì ò bá ti lé àgbọ́dọ̀ lè mú àwọn èèyàn ń bẹ̀ ká ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn kí lànà sọ òníyàsírù. So, wàlà tó àṣírù ànábì ni ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe nǹkan rọrùn o ẹ má sọ nǹkan di nira o bàṣírù ó ní ẹ máa fáwọn èèyàn ní róòdù nù ẹ máa sọ fún àtó bá máa ṣe nǹkan báyìí wàá máa wà lùjọ́ náà bàṣírù màṣà ìyìnà fi zọlẹ́rù bìlì jànà ànábì ni ẹ bá ń fún ní róòdù nù àwọn tó jẹ́ pé ní àárín nígbà tó kùnkùn bá mú wọ́n máa ń lọ kírun wọ́n máa ń rìn lọ kírun ẹ bá ń fún wọn nírò ìró ìdùnnú àlùjọ náà ìyẹn làwọn tó máa ń lọ kí ṣubú yìí. wàlà àtúnà fírù àwọn nǹkan tí ò yẹ kẹ́ fi dẹ́rù bà àwọn èèyàn ẹ má fi dẹ́rù bà wọ́n débi pé wọ́n á wá sáfẹ́sì. ó mọ̀ tí àwọn wàsàtọ̀ ìjọ onídéédé àlùwàsàtọ̀ ìyàtú agbọ́dọ̀ ṣọ́ra nípa pé moderation ẹlòmíì fẹ́ moderate Islam wọ́n sì bà Islam jẹ́ fọ́ lójú ìmúra ẹlòmíì ẹlòmíì wá moderation ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sọ jáàbù di ohun tí ò ṣe jáàbù mọ́ gbogbo ibi tó yẹ kí jáàbù bò lára ẹ̀ kò bò tó bá ní kí ló dé á ní wá saturn ìwọ̀ntúnwọ̀nsí ni gbogbo nǹkan èmi tó bá fẹ́ wọ̀ jáàbù àwọn pé kí lọ́nà bá sọ ya ayu anabi kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudinina alayhinna min jalabibihin ìrè òjíṣẹ́ sọ fún ìyàwó ẹ ibẹ̀ ni kò ti bẹ̀rẹ̀ charity eh, begins at home. wàbánátíkà àwọn ọmọ obìnrin àtàwọn obìnrin mùsùlùmí lápapọ̀ yudinina alayhinna min jalabibihin kí wọ́n da jẹ̀lìbábà wọn bóra. àwa wo pé bóun làwọn mùsùlùmí ṣe ń bò ó gbogbo akọlẹ̀ pátápátá tíbi kan ò ní yọ mbẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ àwọn àfàtọ̀ sọ pé ojú lè yọ àti ọrùn ọwọ́ ìyẹn jọrọ táwọn afa sọ̀rọ̀ tó pọ̀ lé lórí ṣùgbọ́n gbogbo wọn náà lọ dúró lé lórí pé èyí tó dáa jù nù ìmúra obìnrin òun ni pé kó bo gbogbo ẹ̀ pátápátá pátápátá ká lè kí ayé sinmi káyé sinmi káyé lálàáfíà kílù rójú ọjọ́ tóbìnrin bá ti bàjẹ́ ilé ayé ti bàjẹ́ ọjọ́ tá a bá fẹ́ tún ilé ayé ṣe àwọn obìnrin ní kẹjẹ́ àkọ́kọ́ gbìyànjú káwọn obìnrin túra wọn ṣe táwọn obìnrin bá ti dá ọkùnrin á dá ọkùnrin á dúró déédéé ilé ayé tó dàrú lénìí èyí tó pọ̀ jù ń bí àwọn obìnrin ni ṣùgbọ́n àwọn ọkùnrin ni sábàbí torí pọ́bìnrin ò ní déédéé yapa àyàfi ńgbà táwọn ọkùnrin tá a bá ti dẹ̀gẹ̀rẹ̀ tá a bá ti slack níbi àwọn ojúṣe wa so ibi tí Islam bá ti le agbọ́dọ̀ le ibi tó bá ti dẹ̀ agbọ́dọ̀ dẹ̀ so a gbọ́dọ̀ lé àwọn èèyàn a sì gbọ́dọ̀ ṣe dẹkùn káwá tàtà rẹ̀ dẹ́lẹ́bọ̀ a gbọ́dọ̀ ṣe dẹkùn ká tata rẹ̀ dó níbi díà aládàádálẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ni a gbọ́dọ̀ ṣọ bí ọlọ́run bá lè kí ọlá bó ṣe sọ fún wa kọ́lọ́n fi wá ṣe kò ń gẹ́ dáadáa. ẹ rí aslul islam alwahda ìpìlẹ̀ islam òun náà ní ìṣọ̀kan ìṣọ̀kan òun ní ìpìlẹ̀ islam àwọn èèyàn tó kù tó yàtọ̀ sí islam ìpìlẹ̀ wọn náà ni wípé ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ráwọn tí wọ́n jẹ́ yẹ̀wúdí àti lọ̀sọ́rọ́ ṣẹ̀mẹ̀pọ̀ tọ̀tọ̀ ni kódà àwọn gangan láàrin ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléégún àti oníboloko ṣẹ̀mẹ̀pọ̀ rẹ̀ ṣùgbọ́n tó kàn bá fẹ́ kojú yín kí ló máa ṣẹlẹ̀ yàtàjà maroon wọn á papọ̀ léyìn lórí ṣùgbọ́n àwọn mùsùlùmí ìpìlẹ̀ wọn ẹyọ ni kíbílà tún wàhídà tá a bá tẹ̀lé kíbílà tó bá jẹ́ pa a bá kọjú sí kíbla kíbla wa mélòó ni jọmọ́ ẹ̀yọ̀ kan ṣùgbọ́n gbọ̀rọ̀ mọ́ṣáláṣí àtúkọjú sí kíbla àwa sọ pa fẹ́ ṣọ̀kan kíbla wo sì kọjú tíbi kan náà mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni lágòdò wa mi mo máa ń sọ kíbla mẹ́ta la ní kíbla kan lélẹ̀ báyìí àwọn mọ́ṣáláṣí kan wà bí wọ́ọ̀lù yìí ṣe kọjú yìí làwọn máa kọjú torí bí space ṣe wà dáadáa mọ́ṣáláṣí nìyẹn a sì rán àwọn mọ́ṣáláṣí àwọn máa kọjú síbi fúlìn níbi àwa kọjú sáàrin àwọn mọ́ṣáláṣí kan náà wà tó ń kọjú sáàrin bẹ́ẹ̀ àmọ́ àmà sọ pé kíbla àwọn ẹyọ kan ní ṣé kíbla àwọn àṣẹ ẹyọ ní jọmọ́ ibi tí ìyapa ti ń bẹ̀rẹ̀ nìyẹn ìpìlẹ̀ wa ọ̀kan ni kíbla àwọn ẹyọ kan ni kùránì wa mélòó ni jọmọ́ ẹyọ kan ni ṣùgbọ́n látàrẹ̀ a yapa ṣẹ̀mẹ̀ pé àwọn ìtumọ̀ tàwí láti oríṣiríṣi lóníkálukú ń fún un kọ́ ni nígbà tá a ti wá ń fún ni ó ti di pé kúránì wá ti yàtọ̀ síra wọn ẹ̀rọ àwọn ṣíà àwọn máa sọ fún yín pé kúránì tẹ gbé dání yóò pé tẹ bá dọ́dọ̀ àwọn tí wọ́n tún pè ní ahmadiyya àwọn náà máa tún sọ pé àwọn náà ní kúránì táwọn ṣùgbọ́n máa gbé pamọ́ torí wọ́n ti fi àwọn nǹkan kan kún tábà wá fi àwọn òye lẹ̀ torí àwọn yẹn jìnnà sí islam tẹfẹ́tẹfẹ́ tábà tún wá wá sọ́dọ̀ àwọn tó súnmọ́ oríṣiríṣi ilẹ̀ wa máa rí àdè máa sọ pé kùránì wa ẹ̀yọ̀ kan ṣo ni ṣùgbọ́n fẹ́ẹ́nu ló ní kálukú fi ń tẹ̀lé àbí àti oríṣiríṣi nǹkan tá à ń ṣe nínú Islam ànábì wa mélòó ni ẹ̀yọ̀ kan ṣùgbọ́n náà ta fi ń tẹ̀lé ńkọ́ ẹlòmíín sì gbogbo òfẹ́ tó ní sànábì ọjọ́ mọ́lúdì ni lẹ́yìn ọjọ́ mọ́lúdì tó tán sallallahu alaihi wasallam tẹ́ bá rí ànábì sọ pé ká ṣe báyìí à so èbí sún náà ni ó dẹ̀ ló nífẹ̀ẹ́ ànábì innal muti innal muhibba liman yuhibbu muti'i ẹni tó bá jó lólùfẹ́ ó máa ń gbọ́rọ̀ sẹ́ni tó nífẹ̀ẹ́ lẹ́nu ni o ẹ̀rí pé tọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tíyàwó ẹ̀ bá ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra bí tíyàwó ẹ̀ bá lọ ló máa lọ kódà kó yapa torí kí ni jọmọ ìfẹ́ ni tàbá nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ kólì ọlọ́run ní kánọ́bì sọ fún wa pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá jẹ́ pé ntòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba ẹ tẹ̀lé mi result ìfẹ́ òun ni má tẹ̀lé so kíbla àwọn ẹyọkan ìpìlẹ̀ wa nìyẹn pé ẹyọkan ni wa ṣùgbọ́n a ti ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ látara kí ni ìfẹ́ inú kọ́lọ̀ bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ́ dáadáa àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ìpìlẹ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tó bá ti fẹ́ fà nǹkan pẹ̀lú wa wọ́n á ṣe kí ni wọ́n á papọ̀ so kọ́lọ̀ bá ní kí ọlá kó má ṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní walau sha Allah laja'alakum ummatan wahida walakin tọ́lọ́n bá fẹ́ ni kò bá ṣe yí lẹ́yọkan o walakin yudkhilu man yasha'u fi rahmatihi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe jẹ́ tọ̀tọ̀ yẹ òun tọ́lọ́n fẹ́ mú jáde ńbẹ̀ kọ́lọ́ lè fa kan wọ̀ sínú ìkẹ́ rẹ̀ kí nìkẹ́ yẹ àlùjọ náà ẹni tó bá gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu àwọn àlùjànnà wọ́n fọ́ọ̀lì míì ẹ̀rí wọ́n fọ́ọ̀lì múùnà àwọn tó wá jálábòsì má lahum min waliyyin wala nasir wọn ò ní rẹ́ni ràn wọ́n lọ́wọ́ wọn sì ní rẹ́ni ràn wọ́n ṣe ìyẹn jẹ́ kan nínú àwọn nǹkan tí a tún fẹ́ gbọ́yé nípa wípé gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kó wa pọ̀ nínú ẹ̀ ní hajj tá à ń ṣe ẹwà àwọn mùsùlùmí ń sìn oníkálukú wà ní hajj nílé ọlọ́wọ́n ọba àwọn tó ti lọ kọ́lọ́n ọba kó bá wa dúró tì wọ́n kó fún wọn ṣe olóore ṣe kó sì jẹ́ kó padà sílùú wọn ní ayọ̀ àtàláfíà àwọn tí wọ́n ń gbéra tí wọ́n máa máa gbéra kọ́lọ́n ọba kó bá wa ṣọ́ wọn dọ́hùn kó sì fún wọn ṣe olóore ṣe kó sì jẹ́ kí hajj kó lápa lára wọn hajj kò lápa lára wa mọ́lẹ̀ nìyí nínú tó yẹ kí hajj bí sí wa lọ́kàn òun ni pé kéèyàn délé ẹni tí ó bá wọn yàn ṣe dáadáa tẹ́lẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí bá wọn ṣe pé àà ìyẹn pé wọn kọ́ gbogbo wa mo pàdé àwọn mùsùlùmí China gbogbo wọn ṣe ń sọ tí ń kó wọn báyìí mo ṣe àwọn ẹnu wọn ni àṣà rẹ́rìn síra wa kódà àjọ ń sọ olóòlé kan náà ni mo pàdé àwọn mùsùlùmí malé malé àwọn ará Malaysia àtújọ ń ṣe ni àjọ ń sọ̀rọ̀ ni ṣé ẹgbẹ́ pé gbogbo nǹkan yẹn ni ó yẹ kó bífẹ̀ẹ́ sí wa láàrin ni òótọ́ náà bá fẹ́ achieve látara àwọn nǹkan yẹn nìyẹn aṣọlawatul khams à ń pàdé lè márùn lójúmọ́ ó yẹ kó bífẹ̀ẹ́ sí wa láàrin ni à ń pàdé gbogbo ọjọ́ júmọ́ àwa tá àjọ sí níbì kan náà juma tún pa wá pọ̀ ó yẹ kó bífẹ̀ sí wa láàrin ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi àwọn nǹkan tá a bá ń ṣe àwa máa ṣe pẹ̀lú olórí tá a bá sọ pé àrárá àlọ́ lórí àdánwò ńlá ni ìyẹn wá jẹ́ àdánwò tó ń bá wa káàkiri láyé lénìí àlọ́ lórí àwọn tọ́lọ̀ tún wá ṣe lólórí wa a kì í gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó bá sọ pé ta lólórí wa nàìjíríà lénìí sultan sokoto àbí kọ́lọ́mbà wa ṣe àlékún ẹ̀mí gígùn àti dáadáa fún wọn kọ́nà ọba kó sì máa fún wọn ṣe gbogbo tí a máa yọ́nà olú òní kọ́nà jẹ́ ọba ṣe èyí a bí ọ̀nà olú kọ́nà ọba jẹ́ kọ́ lè ṣe. ṣẹ̀mẹ̀ pé gbà kan kí mùsùlùmí máa tiẹ̀ ń fìlè pókè à alólórí kan nàìjíríà òun náà nígbà rọmọdọ́n àbí nígbà tá a bá fẹ́ gbàwẹ̀ tó ní à wọ́n ti róṣù o àwọn kan ní àwòṣù sultan nìyẹn o ṣe rí i pé ìyapa ni ànábì sallallahu alaihi wasallam ó ní man àtọ́ra àmírí ó ní ẹni tó bá jẹ́ olórí tí ó represent mi ànábì ẹni tó bá tẹ̀lé fàkọ́dé àtọ́ra ni ó ti tẹ̀lé mi wà mọ̀nà àṣọ àmírí ẹni tó bá jẹ́ olórí ẹni tó bá yapẹ́ fàkọ́dé àṣọ ni ó ti yapa ìbí ànábì o ẹni tó bá sì yapa ànábì ti ṣe kí ni ó ti yapa ọlọ́run kọ́lọ̀ má ṣe wálẹ̀ tí a máa yapa ọlọ́run kọ́lọ̀ kò fi wá ṣe kò ń gẹ́ dáadáa eléyìí àti báwo ẹni bá jẹ́ ẹni rẹ̀ wọ́n jẹ́ ní aburú a máa kírun lẹ́yìn wọn tí wọn bá ti jẹ́ lẹ́bọ oníbèrè a máa bèrè ńgbà míì pé àáfàá tó ń tẹ yẹ̀pẹ̀ ń kọ́ ó à àáfàá tó ń tẹ yẹ̀pẹ̀ òun ti kó sẹ́bọ o àáfàá àwọn òtí ẹ̀ wá tẹ yẹ̀pẹ̀ okún kí ló ń pè é kí ní àwọn onífà ti ń jẹ́ ọ̀pẹ lẹ́ni lòun tiẹ̀ tún tẹ̀ à ẹ̀bọ nìyẹn o kádọ̀ kìlọ̀ fúru àfa bẹ́ẹ̀ o tó bá kọ̀ǹtínú láti máa ṣe bẹ́ẹ̀ àní kírun lẹ́yìn ẹ̀ o nígbà tó bá hàn sí wa tí ò ṣe pé à ń dábàá pé ẹ bí mo ṣe máa ń wà fà yẹ àwọn àwọn èèyàn máa ń wá wọn wálé ó dàbí wọn ń ṣe jálàbì à gbogbo jálàbì kọ́ lẹ bọ́ o tó bá sọ pé àfa kan ń ṣe jálàbì kò wá ní sáré kàfárò ẹ o torí ń pa àfa yẹ o mọ̀ bóyá ọlọ́run ní kó mọ̀ nípa prophetic medicine bóyá bá tù sàwùdà ló máa ń fáwọn èèyàn bóyá zeytu ló máa ń fún wọn àbọ́nà ni ó mọ̀ ń pa agúnmu agúnmu sì ni kò sábúrú mbẹ́ bẹ́ẹ̀ ọba mọ agúnmu jọ mọ́ bóyá àwọn nǹkan tí ọlọ́run bá ní kí àáfàá yẹn mọ̀ ń pa ènìyàn tó ń lò àbí ọlọ́run bá fún ní àwọn nǹkan míì àbókọ̀ tí ẹ máa ń ṣàdúrà ni bó tiẹ̀ jẹ́ pé mùsùlùmí ò ní sọ fún ọ̀yọ́ pé kán máa gbàdúrà wá torí àdúrà tiẹ̀ náà ṣé gbogbo ẹ ti gba ni tó máa wá sọ̀rọ̀ ẹ di babaládùà pé gbogbo ẹ tó bá ti níṣòro kó máa kàdúrà wọn wá gbogbo eléyìí náà kì í ṣàrẹ̀ ṣùgbọ́n tá a bá rẹ tó ń ṣe àwa ní sọ pé irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti ń ṣe ẹbọ so kọ́nà ọba àlékiọlá kó fi wá ṣe kò ń gẹ dáadáa kó ṣàánú wa eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú kárí pé aṣọ kọ́nà fi wá ṣe kò ń gẹ dáadáa ní tó jẹ́ nọmba fifteen àwọn àfáà sọ wípé wànàdí ìnùbí sàmàì a máa sí lọ́wọ́n ọba pẹ̀lú ìmá sọ́nà lẹ́nu sójíṣẹ́ lẹ́nu àti àwọn ànábì ọlọ́run àti àwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú ẹ̀sìn a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu àtọ́hà wà sámàá wà tọ́hà a máa gbọ́ ohun tó bá wí wà tọ́hà a sì máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu a máa òbé wọn eléyìí jẹ́nu tí ó ṣe pàtàkì ta a gbọ́dọ̀ mójútó a máa òbé wọn fi ghairi ma'siyatin nígbà tí wọn bá ti máa dẹ́ṣẹ̀ fi ghairi ma'asiyatin lórí tí ò bá ti kó ẹ̀ṣẹ̀ sínú ó túmọ̀ sí pé tó lórí bá ti dẹ́ṣẹ̀ a ní tẹ̀lé lórí ẹ̀ṣẹ̀ yẹn o olórí wa mú gbó àwa ni àwọn ti ní ká tẹ̀ láwọn olórí níwọ́n náà bá gba ọ̀pá gbó ló bá ń fà á ọ̀nà àánú nìyẹn kọ́lọ́ ńlá wa ń bẹ́ o a ní máa tẹ̀lé àwọn olórí lórí irú àwọn nǹkan báyìí nígbà tí wọ́n bá ti ń dẹ́ṣẹ̀ kọ́lọ̀ọ̀bá kó tún wa ṣe kó sì tún àwọn olórí wa náà ṣe eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ mójútó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ta'atu fil ma'ruf ó ní ìmá gbọ́rọ̀ sí olórí lẹ́nu ó wà níbi pé tó bá ń tẹ̀ láṣẹ ọlọ́run ní o ó dẹ̀ sọ fún wa ń bomi pé la ta'ata lil fi ma'siyatil khaliq kò sí ìtẹ̀lé àṣẹ tọ́lọ́hún dá níbi gbogbo nǹkan tó bá ti kó sínú ìṣẹ́ náà ẹ rí àwọn sọ̀hábà kan nígbà tá ànábì rọwọ́ iṣẹ́ tí wọ́n lọ jẹ́ṣẹ́ fún ànábì sallallahu alaihi wasallam wọ́n wá wà lójú ọ̀nà ẹni tó wá jẹ́ àmì irun wọn tó já ṣáájú wọn ó wá sọ fún wọn pé ẹ̀yin ọmọlẹ́yìn mi o àwọn náà sọ pé o ẹ̀yin ọmọlẹ́yìn mi o o ohun tó ṣẹlẹ̀ ń sìn ó yá ẹ lọ kógi wá nígbà kógi dé ó ní kán tó àwọn èèyàn rò pé bóyá òtútù ni ó fẹ́ ní káwọn fi káwọn gba iná sára ni ó ní ó yẹ dáná sí wọ́n bá ṣáná sí ó bá jó fọ́fọ́ ó ní ó yá lẹ́yìn kó yẹ wá máa kó sínú ẹ̀ ó ní wá máa kó sínú náà yẹ ẹ̀ẹ́dẹ̀mẹ́pọ̀ mùsùlùmí nílàkàyè gan àwọn mùsùlùmí ò kí ń gan o mùsùlùmí máa ń gbọ́n mùsùlùmí ò ń ṣe àgùntàn gọ̀nàmù tákọ̀ máa tẹ̀lé èèyàn gọ́gọ́gọ́gọ́ láì ló làákàyè nígbà tẹ́ni sọ pé ó yá ìwà máa kó sínú iná à àwọn kan bá sọ nù wọn pé ṣẹ̀dẹ̀ mẹ́kó da kéèyàn máa bá onílàákàyè rè nígbà míì èèyàn gan lè fẹ́ gọ́ onílàákàyè la à kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan bá ní à kákó sínú iná báwo ìdí tàbí gbà síláàmù nígbà tá a gbọ́ pé tí ò bá ṣe islam máa wọná òun ló jẹ́ àgbà islam àwa súgbà islam tán ìwọ olórí wa sọ fún wa pé ká wọná à èmi ò lè tẹ̀lé ẹ lórí yẹn o tó wá máa jẹ́ yẹn ni àà rárá o a gbọ́ kó ní ká kírun kódà kó ní ó yá bẹ ṣe ń lọ yóò yẹ dúró ẹ jẹ́ ká dúró ó yẹ sùn ẹ̀rẹ́ sì díẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mélòó kan a máa lọ gbogbo yẹn la gbọ́ o ṣùgbọ́n èlé tó ní aṣekáwọ́ náà ìlàyìlàyè wọ́n ṣá lọ́wọ́ dé wọ́n bá rìpọ́ọ̀tù fún ànábì sallallahu alaihi wasallam rí òjíjí ọlọ́run à òde ta lọ lé ní lágbára díẹ̀ o àmírù wa ni adáná kalẹ̀ ló bá ní a máa kó sínú ẹ̀ à àwọn kó sí o ànábì sallallahu alaihi wasallam ní kalẹ̀ ẹ̀ bá kó sí ni ibẹ̀ ni ò bá jẹ́ ilẹ̀kùn wọnú iná fún yín bẹ́ẹ̀ bá ṣe ń jó tọ́nu iná yẹn báyìí ẹ̀ kàn máa bọ́ à ń tẹ̀lé aṣáájú lórí kí ni jọmọ́ lórí aburú táṣáájú bá ní ká ṣaburú àní tẹ̀lé la gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa tẹ́ bá wọlé ayé tá à ń gbélé ni ẹ̀rí pàṣẹ aburú ó pọ̀ dáadáa inú ìlú tá à ń gbé wọ́n pa wá láṣẹ ohun tó takọ ẹ̀sìn ohun tí ò dá ká máa ṣe béèyàn bá wà ń iṣẹ́ àwọn ọ̀gá sọ pé àfáà irọ́ ẹ wò ńgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣiṣẹ́ báńkì wọ́n ní ọ̀ọ́ni fún yín láyè rárá wọ́n láfi tẹ́ ẹ bá fẹ́ yàgbẹ́ kò yẹ kó fún wọn láyè láti yàgbẹ́ o kódà tó bá fẹ́ tọ̀ kò yẹ kó jẹ́ ọ̀tọ̀ o orí ìjókòó ńbẹ̀ ló yẹ kó máa yàgbẹ́ sí kó máa tọ̀ sí o torí pé tó ṣe pàtàkì jù gbé àti tọ̀ lọ òun ni irun kíkí wọn fún wọn láyè kan kì í kódà nígbà míì gan àti jẹun ó máa di wàhálà tó bá ti jókòó lórí àga wọn mẹ́rin kọ́lọ̀ kó ṣàánú wa ṣe mọ̀ pé yẹn takotọ́ lọ́hùn tó bá wá ń ṣiṣẹ́ níbì kan táwọn ọ̀gá sọ pé àbá ẹ̀yẹ́ máa lọ kí gbogbo ẹ̀ papọ̀ lé ní o ìkọ́nú àwọn ọ̀gá wa gbígbó aláàjì ni wọ́n tọ́ba délé lọ́ máa lọ kí gbogbo ẹ̀ à irú aláàjì yẹn hajj ò ṣiṣẹ́ lára o torí tí hajj bá ṣiṣẹ́ lára a rí i pé ńgbà tó ń wà ní hajj gbogbo àwọn olówó lówó lówó tí wọ́n tó <coughs> góòdù rẹpẹtẹ sínú ṣọ́ọ̀bù tó bá ti gbọ́ allahu akbar allahu akbar kí ló máa ń ṣe oníkálukú àti ṣọ́ọ̀bù wọ́n lọ síbo wọ́n lọ kírun idha nudiya lis-salati min yawmi l-jumu'ati fas'aw ila dhikrillah. ọlọ́run ní tó bá ti pèpè lọ bí jùmọ̀ kí ni kẹ́ ṣe ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ bí ìrántí ọlọ́run ọba eléyìí lóore fún yín tó bá jẹ́ pé mọ̀ so gbogbo tó bá ti jọ mẹ́ṣẹ̀jọ mọ́ àní máa tẹ̀lé olórí lórí ẹ̀ o a ah, ní ṣe kí ni olórí wa sọ pé ah, àlọ́ àlátà fẹ́ ṣe léde máa yàtọ̀ ásìdì la máa fi ṣe àlọ́ àlá ó yàtọ̀ àbí ó yàtọ̀ jọ̀mọ́ tó bá ṣe tán akọ̀ di yóyò ni kọ́lọ̀ má jẹ́ àdí yóyò rú ẹ̀ tẹ́ bá wà àwùjọ wa lénìí ẹ wà wá fún oníwìkúwì nígbà téèyàn bá wí nǹkan tó jẹ́ pé béèyàn bá kú sórí irú ẹ̀yìn náà ni kí làwọn sùfàháwù máa sọ Allahu Akbar àbí nígbà tá a fa sọ wọn nù lọ báyìí ṣébè pàfà náà ló máa sọ fún ọ̀yàn wípé wọn gbọ́dọ̀ ṣínú ńjọ́ táwọn mùsùlùmí ń ṣínú wàsọ́ọ̀mùkùn yàwọ̀ tàṣùmùn ọjọ́ tẹ a máa gbàwẹ̀ náà lọ́jọ́ tẹ bá ń gbàwẹ̀ káwọn mùsùlùmí wa máa gbàwẹ̀ kí wọn náà ní gbàwẹ̀ tó ti róṣù tó ń gbàwẹ̀ àbọ̀ka ọjọ́ wa pé ọ̀ ń gbàwẹ̀ wọ́n wá náà ní gbà wà fitirukum yawma tuftirun ọjọ́ tẹ a máa ṣe ìftọ́ọ̀rù tẹ máa máa túnu tẹ a máa ṣọdún náà lọ́jọ́ tẹ bá ń ṣọdún wọ́n ti lọ́rọ́ oṣù pọ́ ń ṣọdún ẹ̀yin ò wá ṣọdún wọ́n wá ní kí ló dé wàjáde náà àlẹ́ ìhì àbàánà àbọ̀ bàbá wa bọ́ ń ṣe bí wọ́n ṣe bẹ́ẹ̀ ni o àwọn bàbá wa lọ́ni àṣẹ bẹ́ẹ̀ o awàlà òkàna àbà òhùn láyà àkìlúnà ṣe àn ọlọ́lá bàbá torí pé old age kò kọjú orí ń gbà mí làákàyè lè ti dàgbà torí pé yòórí nǹkan gidi kó sínú ẹ bẹ́ẹ̀ ọba rí nǹkan gidi kó sínú làákàyè ó máa jẹ́ kí làákàyè last ẹni tó bá máa ń kó nǹkan sínú làákàyè lójoojúmọ́ brain ẹ máa mú bíi tọmọ ọdún márùn ni ṣùgbọ́n kò sí nǹkan kan bẹ́ẹ̀ látara pé kò sí nǹkan kan nù làákàyè yẹn wá ń pa yín láṣẹ aburú awàlà òkàlù làyà àkìlú rẹ ṣe ọlọ́run tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan kékeré báyìí wọ́n ṣe làákàyè lé lórí wàhálà yà tàdó wọ́n tún wá jẹ́ ní ìmọ̀nà ṣé máa tẹ̀lé wọn ni. àwọn ẹ̀ tẹ̀ǹtẹ̀lé tó jẹ́ wípé tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmà àyè tó pọ̀ lọ́nà ọba ti sọ ó ní wọ́n á máa ṣẹ́bi léra wọn ni. ìwọ náà bá o rọ́bànà àrìnà làdẹ́yìn àbọ̀lànà mínà lè jí ni wà lè ẹ̀ ìwọ náà ìbílísù tó sọ wá nù dajal nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tóun náà sọ wánu wọn náà jẹ́ ká máa rí wọn báyìí o a fẹ́ máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ nù náà ni liyakuna mina lasfalin ìwọ náà inú ìsàlẹ̀ náà ni ó bá wa jù wọ́n sí. ọlọ́run lọ́jọ́ tó jẹ́ wípé àwọn apá kan á máa sọ fáwọn apá kejì wípé ìbẹ́yìn lẹ sọ wá nù. lẹ́dínà sọ̀rọ̀ ìfù lílẹ́dínà sàkbárù láwùlà antum lakunna muminin ẹ̀yin bàbá ni tí ò bá jẹ́ yìí ni àbágbàgbọ́ àwa náà bá ṣe súnà àbáṣẹ́sìn kọ́lá lẹ́dínà takbaru àwọn tó jẹ́ onígbéraga yẹn wọ́n á máa sọ fún wọn wípé àá ẹ̀yin ò ní làákàyè kí ta bá tiẹ̀ sọ fún yín pé kẹ́ tẹ̀lé wa ẹ̀ lè dárò lónìí ẹ̀já gbọ́ pé àwọn àfọ olódodo yẹn ń sọ pé bó ṣe yẹ kó rí nì sòkọ́nà ọba àlékè ọlá kó tún gbogbo wa ṣe ibi tá a bá kù sí kọ́lọ̀ tó wa ṣe ń bẹ̀ kí gbogbo wa náà sì gbìyànjú ká túnra wa ṣe ilé ayé kéré o ká má jẹ́ ká má gbẹ̀tàn jẹ wàláyà húrọ̀ nàkùnmù làhàyàtù dúníyà ọlọ́run ni ẹ má jẹ́ kí ilé ayé tàn yín jẹ o wàláyà húrọ̀ nàkùnmù bìláì ẹ má jẹ́ kéṣù tàn yín jẹ iná ṣètọ́nà lákùnmù àdóhù ọlọ́run léṣù tẹ́ rí ọ̀tá yín ni o fàtẹ̀kìdóhù àdúwà ẹ̀yin náà léṣù lọ́tàá innama yad'u hizbahu liyakunu min ashabi sa'ir èròǹgbà èṣù ni kò fẹ́ sọ àwọn èèyàn tiẹ̀ di ọmọ náà ulaika hizbu shaitan ọlọ́run ní àwọn ọmọlẹ́yìn èṣù nìyẹn ala inna hizba shaitan humul khasirun ọlọ́run láwọn ọmọlẹ́yìn èṣù máa ṣorí ibú ni o láyé àti lọ́run kọ́lọ̀mbà kó má ṣe ìlà ẹnìkọ̀ọ̀kan wá mẹ́ o ẹ rí gẹ́gẹ́ bí mùsùlùmí a máa gbọ́rọ̀ sáwọn olórí lẹ́nu fi ghairi ma'siyati nígbà tí ó bá ti jẹ́ pẹ́ṣẹ̀ lọ́ní adá àádìlú àwùjáru àwọn olórí tó bá jó ní déédé àbọ̀ kì í ṣe ní déédé táwọn tó jó lórí wa pàápàá jùlọ nílùú mùsùlùmí olórí wa tó tún jẹ́ mùsùlùmí a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu bàbá rí olórí tí ò ṣe mùsùlùmí náà kí la máa ṣe jọ mọ́ a ṣe sùúrù pẹ̀lú ẹ̀ náà ni tó bá pàṣẹ ní tí ò bá ti takò tán náà kí la máa ṣe jọ mọ́ a máa tẹ̀lé ni pẹ̀lú gbogbo ètò tó wà ń ta yìí náà wọ́n ń pàṣẹ ẹ̀mí tó dá wọ́n sì ń gbé ẹ̀mí wa tí ó dá èyí tó bá gbé wá tí ó dá à á sá fún bàbá ṣe lágbára mọ́ ẹ̀rí kan máa gbé mi ìwà náà máa jẹ yín pa ní pẹ́ gbọ́dọ̀ má ṣe ẹ̀ sì lágbára so ohun tó jẹ wá ń pa ṣẹ̀mẹ̀ kó ti yàtọ̀ illa man okriha wa qalbuhu mutma'innun bil iman àyàfẹ́ tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ń pa ṣùgbọ́n ìmọ̀ ni wà nù ọkàn ẹ̀jọ̀ mọ́ so kọ́lọ̀ ọba àlékè ọlá kó fi wá ṣe kó ń gẹ dáadáa kọ́lọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n bá jẹ́ aṣíwájú a máa tẹ̀lé wọn a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu níbi tí wọ́n bá ti pa wá ní àṣẹ aburú wàlá jadida fil islam kò sí nǹkan tuntun ní islam o najidu asara li kulli ma yahdusu liyaw gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ni a máa rórí pẹ̀ àwọn sọ̀hábà àwọn náà bá wọn lórí lò àwọn sọ̀hábà wọ́n bá wọn lórí lò àwọn olórí tí ó gbọ́rọ̀ àwọn olórí tó lé kókó kódà àwọn olórí tó tún pa nínú wọn wọ́n tún pa àwọn sọ̀hábà ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jọ́ mọ̀ wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn ni o tá a bá fẹ́ lò gbèsè ayé tó dáa a gbọ́dọ̀ wo ìtàn gbèsè ayé àwọn sọ̀hábà báwo ni wọ́n ṣe ṣe àwọn tí wọ́n jẹ́ olórí báwo ló ṣe bá wọn lò yáyọ alẹ́dínà amánu ati'u Allaha wa ati'u rasúlà wa ulil amri minkum ọlọ́ni ẹ gbọ́rọ̀ sọ́nà àtàwọn tó bá jẹ́ aláṣẹ àwọn àfa sọ pé al-ulama wal-umara àwọn aláṣẹ iná làwọn àfẹ́ẹ̀sì táwọn àfẹ́ẹ̀sì bá lágbára òdiwọ̀n agbára tó bá ní tó bá ti pa wá láṣẹ dáadáa ká máa tẹ̀lé wọn àwọn tí wọ́n bá jó lórí inú ìlú tí wọ́n bá ti pa wá láṣẹ dáadáa ká máa tẹ̀lé wọn ọlọ́run nípa itanaza'tum fi shay tọ́rọ̀ bá wá ṣe bí ọ̀rọ̀ láàrin ẹ̀yin àtàwọn olórí farudduhu ilallahi rasul ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run kí la máa fi yanjú ẹ̀ kùránà àti súnà ni o tọ́rọ̀ bá ti dàrú jọmọ kí láwọn fi yanjú ẹ kùránà àti súnà kí lọ́nà wí kí lànà fi wí ìyẹn ló fi jẹ́ pé gbọ́n náà fẹ́ sọ ní àfihàn máa àfihàn rọ̀ṣúlà ó ní ẹ̀tẹ̀ lọ́nà ẹ̀tẹ̀ lójíṣẹ́ àti ìyẹn ni wípé àwọn aṣáájú ta fẹ́ tẹ̀lé ó wà lábẹ́ ẹ̀tẹ̀ lọ́nà àtòjíṣẹ́ gbogbo gbàtọ́ bá ti yapọ̀ lọ́nà àtòjíṣẹ́ àní tẹ̀lé wọn o ṣùgbọ́n ìní tẹ̀lé wọn ìjọ́mọ́ ó ní ẹ̀kọ́ tó pọ̀ ìyẹn làwọn wàhálà ta kóra wa sílé ni níbi pé a fẹ́ lu àwọn ẹ̀kọ́ yìí tó lórí bá ti ṣe nǹkan kan báyìí tí ò tẹ́ wa lọ́rùn oníkálukú ti bẹ̀rẹ̀ hate speech lóríṣiríṣi àwa bẹ̀rẹ̀ sí máa bú president odidi ìlú eléyìí ò ń ṣe nǹkan tó dáa ìṣesí àwọn òyìnbó ni àwa náà ti wá gbà mọ́gbèsí ayé wa tí president kan bá ṣe nǹkan kan ń sìn á bẹ̀rẹ̀ sí gbogbo ebú ni àwọn èèyàn á máa gbé oríṣiríṣi picture jáde mi fẹ́ rò pé èèyàn kan wà tó ba picture ẹ̀jẹ̀ tó dàbí Donald Trump Trump nígbà míì wọ́n lè yẹ ẹlẹ́dẹ̀ kan gbórí ẹ̀ síbẹ̀ wọ́n lè yànà kí kan gbórí ẹ̀ síbẹ̀ wọ́n lè ba ṣèfù orí ẹ̀jẹ̀ ẹ̀ wá rò pé náà kí ni gbogbo ilé ìwà tí ò dáa ni o àkọ́kọ́ ṣe tẹ̀síwéhe hólíkì ńlá ẹ̀dá tọ́nà ń dà ń bàjẹ́ kódà kò jẹ́ kèfèrí ọlọ́run kò ṣe ohun tó dáa àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ nípa àwọn tó bá já ṣáájú a ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa bú àwọn èèyàn kan àwọn tí wọ́n bá ń sin nǹkan nítorí àtọ̀sọ́ ọlọ́run ẹ má máa bú ọlọ́run wọn tẹ bá bú kí làwọn náà máa ṣe wọn náà bẹ̀rẹ̀ sí bú ọlọ́run tí eléyìí sì ni ọlọ́run ò nífẹ̀ẹ́ sí torí ọlọ́run bá kọjá ọlọ́run bá kọjá ẹ̀ tá à ń bú wọ́n ní ọmọ sàn ní kókó kókó pààyẹ́ kó má jẹ́ pàwọn alámọ́mọ́ máwò èèyàn bú ọlọ́run látara ìṣesí wa a gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra a ti sọ fún wa ọ̀rọ̀ tánà bí sọ pé a gbọ́dọ̀ tẹ̀lé amir eléyìí jẹ́nu tí ó ṣe pàtàkì àwọn amíru tí a ń sọ kò ń ṣe amíru ìletò kankan káwá sọ pé àwa márùn kan náà ti kóra jọ amíru tiwa náà ni àwa mẹ́ta kan náà kóra jọ amíru tiwa náà ni tí ó ti yé amíru àwọn mùsùlùmí bá ṣe wà nílùú àgòdò yìí tó yẹ ká lámìrù tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ ká amíru wa ń kọ́ tí ó ti yé àléébù ńlá ni ó sì wà látòkè nígbà tá a ti ní olórí tá a bá tún sọ pé olórí mùsùlùmí dà ṣẹ́mi pé olórí gbogbo nàìjíríà ta muhammadu buhari kọ́nà bá wa gùn lẹ́mi lórí dáadáa kó sì bá wa fún wọn dáadáa ṣe so tó bá sọ pé olórí mùsùlùmí ṣẹ́mi pé buhari sì olórí ló jẹ́ fún mùsùlùmí àtẹ̀tí ò ń ṣe mùsùlùmí à ń gbọ́dọ̀ sóhun náà lẹ́nu lódiwọ̀n bíi tí islam bá gbà fún wa ẹni tó wájú lórí mùsùlùmí náà agbọ́rọ̀ sóò náà lẹ́nu lódi wọn bí islam bá ṣe gbé kalẹ̀ bá ṣe wá ti níkan yẹn tó jó lórí wa yìí ó yẹ ká wá ní stéètì kọ̀ọ̀kan náà láwọn tó wàá máa ṣojú fún ká wá ní local government kọ̀ọ̀kan gbogbo àfíàsì mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ló yẹ kó mọ̀ ojúṣe wọn ni kọ́lọ̀ ọba kó fún wọn ṣe ó yẹ kó mọ àfíàsì gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ó yẹ káṣẹ wọn lè máa wá láti ibẹ̀ yẹ kó gbọ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ mọ́ṣáláṣí wa ń bí kọ́ ránṣẹ́ ó yá ẹsẹ̀ ni kò rìn wá ṣòkòtò ẹsẹ̀ ni kò rìn wá ṣòkòtò ó gbọ́dọ̀ wọ mọ́tò ọjọ́ tó bá dé ṣòkòtò ni èèyàn ò sì gbọ́dọ̀ wọ mọ́tò tó torí tó pa wá láṣẹ yẹn ṣáàbùrú ni rárá ó fẹ́ fi dáṣẹ rí àfọwà ni ìjìyà ni ẹni tó bá sì jó lórí téèyàn bá ṣe tí òdó lè fìyà jẹyàn má bọ̀ ó gbọ́dọ̀ wọ mọ́tò ẹ̀wọ́n ń gbà tí àwọn ọmọ olórí amúrù bin al-as kọ́ ni lórí misrọ egypt ọmọ ẹ̀ wá ń ṣe owó pé àwa lọ́mọ ọmọ ọmọ president mọ́ ṣe bá ń ṣe lénìí ẹ worú ẹ tí ó lọ sí ibi tó ti ń ta nǹkan burúkú gan tiẹ̀ lọ tún ń ta ibi tó lọ tó dẹ̀ wọ ẹni ẹlẹ́ni ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ gbà lójú ṣẹ̀mẹ̀ wà nù wàhálẹ̀ báyìí ìmájó lórí bọ̀ ṣe bá ń lo agbára nìyẹn ọ wá ń ṣèdíje ṣẹ̀mẹ̀ pé tábọ̀rọ̀ tá a bá ń ṣèdíje ń ṣe àbá a ah, ọmọ mọ́ọ̀mù gbọ́dọ̀ la ọmọ mọ́ọ̀mù wọ́n fẹ́ ṣe Quran competition àwọn tó wá fẹ́ jọ́ọ̀jì wá ń sọ pé a ah, tó bá ti débẹ̀ wá àtọmọ mọ́ọ̀mù lẹ́jọ́ fẹ́ compete tó bá ti ka méjì méjì tó kù tá a bá pè fún ẹ ṣe bí ipò gbàgbé ẹ tòró gbọ́dọ̀ ṣe kí ni ṣe ẹbẹ kí wọn ṣe máa ń ṣe fáwọn olórí nìyẹn tẹ bá jọ fẹ́ sáré gbogbo eré tó gbọgbọ o bá mọ̀ ọ́ sọ gbọ́dọ̀ tẹ́ ni o wọ́n bá sáré ọmọ mẹ̀kúnnù bá win ọmọ àbírù bá bẹ̀rẹ̀ sí gbáǹkóńkó pé a ah, ìwọ ta ló bí ẹnu ìlú yìí bàbá ẹ̀ náà wá sọ pé àyè yan lèmi náà ló bá tẹ ràkúnmí ní bó lọ ṣe máa ń tẹ wá lọ tẹ ọkọ̀ ní kinní kan ó tẹ ọkọ̀ létí ẹ̀hẹ́n ó tẹ ràkúnmí létí ó yá ló bá dìlù mọ̀dínà ló bá lọ sọ fún mọ́rù rọ́dí àlàáni Umaru ni ó yẹ lọ sọ fún bàbá ẹ̀ àtòwọn àti bàbá ẹ̀ ta ló ṣẹ̀jọ́ mọ̀ ọmọ ṣùgbọ́n bàbá kí lòun ò tọ́mọ ẹ fi ń dárú àrà báyìí ó yá àwọn méjèèjì kọ́ wá bá mímọ̀ dínà ń sísìn ó dẹ̀ kọ́ lẹ́tọ̀ ọ̀dẹ̀ wá bá wọn ó wá sọ fún pé ìgbà wo àwọn èèyàn dẹrú tó sì jẹ́ pọ́nà ọba dá wọn lẹ tó firi ọmọlúàbí ọmọlábí lọ́lọ́ ṣe wọ́n ìgbà wo wá sọ wọ́n dẹrú torí pẹjọ́ lórí lé wọn lórí umaru bá wọn wí so ipò olórí nìyẹn tábà wá rí olórí bẹ́ẹ̀ jọmọ́ àgbọ̀dọ̀ yapa wọn àwọn ìlú kan wà lẹ́ni tó jẹ́ lọ mùsùlùmí àwọn tó ń ṣe olórí fún wọn mùsùlùmí ni kódà àtúrí ó pọ̀ nu wọn tí wọ́n á tún recognize òfin Islam bóun làwọn á máa fi ṣe constitution àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ìlú báyìí ìlú tó ń ṣe tẹ̀tìbíkì òfin ẹ̀sìn kódà níwọ̀n ọba bí wọ́n bá ṣe níkapá a gbọ́dọ̀ máa ṣe sùúrù ẹ wọ àwọn nǹkan tá à ń kóra wa sí lórí pa ànígbà fólórí ànígbà ẹ wo Egypt lẹ́nijọ́ ọmọ kọ́nà ọba kó bá wa ṣe àlàáfíà tó pọ̀ àti àlékún ẹ̀ kó bá wa ṣe kó sì bá wa dá àlàáfíà padà síbẹ̀ ṣẹ̀mẹ̀ pé wàhálà ilé ni wàhálà lọ́la ni torí kí ni Mubarak must go Mubarak dẹ̀ ti lọ láti gba Mubarak wa lọ ṣé condition wọn bẹ́tà ni àbò ń burú sí i mísírọ̀ dibi tí wọ́n tó ìjọba ń pàṣẹ pé gbogbo tíra àwọn àfẹ́ẹ̀sìn tó bá ti jẹ́ àfẹ́ẹ̀sìn dáadáa kọ́ máa lọ kó kò ń ṣe tíra nìkan gbogbo fídíò clips wọn láwọn mọ́ṣáláṣí ńláńlá láìbírì wọn tó bá ti débẹ̀ báyìí tó bá ti jẹ́ tíra àfàsún náà lẹ́kṣọ̀ àfàsún náà ọ́díò ni àbí fídíò kan kó gbogbo ẹ̀ kan máa dáná sun ṣé Mubarak ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ẹ wo ní Libya nígbà táwọn èèyàn láwọn ò ní gbọ́rọ̀ sólórí lẹ́nu ó sì tún jẹ́ mùsùlùmí wọn ò sì sọ pé ó ṣe bọ́ o àbí nígbà náà nígbà ṣèbí wọ́n pa àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe bẹ́ẹ̀ pé wọ́n ń ṣú àwọn fídíò kan wípé àwọn pa wọn ka mọ́bì kan àtúwá láǹfààní àti rán wọn fídíò kan pé àwọn aráàlú ẹ báyìí níbi àwọn kìíní kọ́nvẹ́ǹtì gọ́tà yẹn ó sá pamọ́ síbi wọ́n dẹ̀ wọ jáde báyìí wọ́n wà nílẹ̀ lókù tí wọ́n lù ṣẹ́dígẹ́tì tó bá ní báyẹn lọ ṣe pa ó súnmọ́ ìtàn ná bọ́ǹbù yẹn lọ ṣẹ̀mẹ̀ pé oríṣiríṣi kàríkàṣọ̀ lọ́ máa ń ṣe fún wa ń pa bọ́ǹbù ẹ̀rọ ṣe lọ́ pa ọ̀sàmọ́ náà tó ń fi wọn ayé ọ̀nà ti lọ jù sínú odò kan ṣẹ̀mẹ̀ pé gbogbo ẹ̀ náà òjé náà ni. so ọlọ́run kó bá wa tún lé ayé ṣe. so ẹ worú àwọn èèyàn báyẹn